É, é. odò tí ń ṣàyà gbọ́n ní ẹ̀kún wọ́n ní ó ká ńlẹ̀ ẹ̀bọ̀ ni kó yà wá ṣe ẹ wo jàgbà méjì láàrin bẹ́ẹ̀ eruku lálàlá eruku ẹ̀gbọ́n ọba tó jẹ́ fọnfọn ní àyìn. ẹ wo ẹ dúró náà ṣé kì ṣe pé àwọn arábí ti ná pápá bora wọ́n ti gbójú fèrèsé bòde. fèrèsé bò. Ah! ẹ wo ẹ jà yín. bọ̀dá ta ni mo ṣe ta ni mo ṣe ẹ dákun torí ọlọ́run mo forí bàbá àti ìyá yín mo fi bẹ̀ yín ẹ bá tiẹ̀ pa èmi ẹ dákun ẹ bá ní táyàwó mi. ẹ dá sí o ẹ dá sí ẹ dákun. gbẹgbẹgbẹ gbẹ gbogbo ẹran dákẹ́ sórí mm, mm. àbájẹ́ mi ìyàwó rẹ sí ṣùgbọ́n ọmọ inú rẹ̀ ní ọ̀sẹ̀ kù ká nítorí pé ọmọ tẹ́kùn bá bí ẹkùn ní ọjọ́. ẹ dẹ́pẹ̀ mẹ́jọ rí bẹ́ẹ̀ ẹ dẹ́pẹ̀ mẹ́jọ rí bẹ́ẹ̀ ẹ dẹ́pẹ̀ mẹ́jọ rí bẹ́ẹ̀ ẹ ṣàánú mi ẹ dákun ẹ dákun ẹ dákun. Amaka Amaka ọgbọ́n lọ ọgbọ́n lọ Amaka wọ̀ mí. ẹni tó ti délé. Amaka Amaka Amaka ah, orí Ọlọ́run eh. mo ti fọlọ́run bẹ̀ yín àti ẹ̀yin àtẹ̀ntọ́ ọ̀nà yín wá n ó gégùn fún yín alẹ́ bá ní ọyẹ yín. ẹni bọ́ jẹ́jẹ́ mi. kàdí ta fún ọ náà. bọ alálẹ́ kọ Ọlọ́run. ẹ jẹ́ lọ́tẹ̀. ọmọ mẹ́ta tó fi bomi dé lójú mi ọmọ mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo ah, ayé mi mọ̀ ti bàjẹ́ kí mo tún dúró ṣe ẹ dàpẹ́ bá mi pa àwọn tó pa lọ́mọ kí wọ́n dúró báyìí kọ́ kúkú pè mí alára kí n mọ́ ọ lọ ọmọ mẹ́ta ah, ayé mi wò. mo ti tó olórí olórí ní sùúrù o ẹ wò ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba wípé omi ló dànù o àgbè ò fọ́ o. Ah, ìyá ló dé irọ́ ni omi ti dànù àgbè sì ti fọ́ ah. odidi ọmọ mẹ́ta tẹ́sí mọ̀ wípé ààrẹ mọ̀ ọ̀kan ṣoṣo tí gbogbo wa gbójúlé nínú ìlú inú. Ah. olórí àní ilé sọ̀rọ̀ báyìí mọ́ bá rẹ̀ mú bẹ́ẹ̀ àrẹ̀mọ olúwa náà nì. ohun tèmi fi ń sọ wípé omi ló dànù àgbè ò fọ́ nígbà tó kúkú jẹ́ pé àrẹ̀mọ ṣì ń bẹ ńlẹ̀ tó lè jẹ́ pé àrẹ̀mọ kan ṣoṣo ta tún ní báyìí nìyẹn àdúrà wa fẹ́lẹ́dùn àní wípé kí olúwa kó bá wa dẹ̀mí. àṣẹ àṣẹ. àrẹ̀mọ hmm, hmm. àrẹ̀mọ. Hmm? em ờ. em biết đứng ra chờ mùa ơi ờ. thế đây à à à đẹp gì đó cũng ha à đêm tôi cũng ơi ơi bài lá bài lá từ bơ từ bận đá à mắt cũng mờ em được ờ, ờ. em được ta cũng ờ, em được cái tôi cũng được cũng bữa bữa á quá qua ta quá quá tao mình cũng bảo ừ. em à cô rồi à, mà ɛdeɛ ati ɛhɛn atawa ntoku ɛbi nkpa meo. àrẹ̀mú àrẹ̀mú hmm. ọba dákun ká lọ ẹ wọlé kó wá rè jẹ. ara jẹun o ẹ ẹbi nkpa meo. ẹ wọlé kó wá rè jẹ a hmm. ti sọ lẹ́lẹ̀ fún ọ wọn bọ̀ kó wá rè jẹ o. máa máa máa máa sọkún kí màmá máa o. Hmm. lọ́nà wo. bí wọ́n bá rìn ní sẹ́rù síbi àmọ́ fi tọmọ jẹ bí wọ́n bá tiẹ̀ wà ní kálọ̀ ọ̀páyàn ṣe bá kò yẹ ká pàtó ntọ́ lẹ́nu ẹ̀. ṣé ń gbọ́rọ̀ àbí ṣé ń gbọ́rọ̀ lẹ́nu ẹ̀yẹ tálá nà gángan tálá rà ń ta ṣé pípa tá a lọ pa yàn ṣé kò dáa ni nítorí ṣe kókó sèmi yín ni pé tó yẹ ká máa jà fún o ní pé bí wọ́n ṣe fún wa ní tiwọn bá wa ṣàdéhùn ká mọ́ pàdé mọ́. àbí ah. wọ́n mọ̀ dá lóhùn amúkúmẹ́kọ̀ọ́ dìndìnrín òpònú ọlọ́dàjú hmm? lèmi ṣé ṣé dákun torí Ọlọ́run ṣé ẹni tí ọba dájú lè gbélé ayé yìí ọ̀dájú ló lè gbélé ayé o láti gbà tí mo ti gbọ́jú mọ́ra mi tí mo ti mọ̀ pé èmi ni mo ní làtí ọkọ fún mi yìí ìpèsè kan ní láyé kí n dára mi lẹ́bi ìyẹn gé kàbámọ̀ jẹ bí mo ti bá ti ṣe mo ti ṣe nìkan sẹ́ni yóò bí mi ta ló fẹ́ bí mi. sori bó bó ṣe dáanu n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ náà nígbà tí abẹ́ gé ọmọ lọ́wọ́ káwá ṣẹ̀ṣẹ̀ mọ́ mú abẹ ká mọ̀ ń sábẹ́nu ṣé abẹ́ ò ti ṣiṣẹ́ ọwọ́ rẹ ni ẹ wọ. jọ́nà jọ́nà ó ní. jọ́nà tó bá lọ. ayé tó ti bá gbáyà ọ yẹ ta. tó bá lọ. ayé ayé ayé ẹ bá yẹ lónìí. kí mo ṣe kí mo ṣe kí ni tó o rò lọ́kàn. ta ló gbẹ́kẹ̀lé ta ni ń bá ọ sọ ta ni ń bá ọ rò kó tó di pé o ti pa odidi ọmọ bàálù wa sọ fún mi. wo o ti ń ṣe o o ti ń ṣe o pálábà rẹ fegi lónìí ọ̀fẹ́ o kó tó kú ẹ ẹ wẹ ẹ má fi ti ń dàbí tó o báwo mìíràn mi ń sẹ lọ sílùú òdìkejì ni ẹ má dàmí dúró kẹ sọ́ọ́ rárá dáadáa fún ọ̀pọ̀. ọba ó já wèrè ni àwa ló la ẹnu gbàgàdà gbàgàdà bí ilẹ̀kùn àfi tó wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sísá kàṣàkàṣàkàṣàkà bí ọmọ inú rẹ̀. ó dá o mọ gbọ́ o kò sí ṣíṣe kò sáìṣe. ìwọ ló pa ìwọ ló mọ̀ ìwọ ló gbẹ̀gẹ̀ lẹ́nu wúrà kó gbé wẹ̀lìwẹ̀lì lọ́jà ọmọ bàǹtù tí ṣe yíkí tẹ̀lé wàkàlọ̀ tẹ̀lé wàkàlọ̀ tẹ̀lé wàkàlọ̀. kábíyèsí aláṣẹ ìkejì òòṣà olúwa mi ọ̀pọ̀ ọ̀rọ̀ ló ká gan ṣẹ́rí tá a bọ́ ní ká máa ronú lórí ọ̀rọ̀ yìí láti ní dọ́là ìyún ò kí n tó ti bàjẹ́ bọ̀ sípò kákàrí bọ́ náà ò kí n tó ṣe ní tán olúwa mi ẹ ṣe sùúrù ni o ọ̀pọ̀lọpọ̀ sùúrù pàápàá. kí n ṣe sùúrù. bẹ́ẹ̀ ni olúwa mi bí ròònù bá tiẹ̀ pọ̀ jù lágọ̀ọ́ ara wàhálà ní tún dálẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ òrònú àárẹ̀ ní dá sí ní lágọ̀ọ́ ara kẹlẹ́dùnmọ̀ rẹ̀ mọ̀jà arógun àìsàn. àmọ́ kíní kan ló tèmi lójú o pé ẹlẹ́sẹ̀ kan ni ọ̀la ìjìyà ẹ wo ṣe rí gbogbo àwọn ọ̀bà yìí tá a mú pátápátá gbogbo wọn ni wọ́n gbàdájọ́ bó ṣe tán àti bó ṣe yẹ. bẹ́ẹ̀ni gbogbo wọn pátá láàdá lẹ́jọ́ olúwa mi ṣé àti ẹwà ni tó wá súnmi lórí ọ̀rọ̀ wọn ni pé olórí ibú wọn mọ fẹ́ jẹ́wọ́ à ń bi wọn pé ta ló rán wọn ṣẹ wọn ò jẹ́wọ́ ààrẹ kábíyèsí. ọmọ ṣe o kí tó diyán agúnṣu lódò ni kàgbà tó tó dẹ̀kọ́ alọ́ papọ̀ ní kó tó di pé wọ́n dóúnjẹ. mo fẹ́ béèrè béèrè lọ́wọ́ rẹ̀ ààrẹ bá a bá sì rẹ́ni tó lè dá mi lóhùn nínú ẹ̀yin olóye. àbí ẹ̀rọ pọ́rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí gbọ́gbọ́n. kéèyàn tó wò sùnsùn wọ́n tó pa ààrẹ mọ́ onígbòòrò ti ìlú aboru wọ́n pa ààrẹ mọ́ tán wọ́n tún pa ìyá rẹ̀ toyúntoyún ta ló nítọ̀hún níbo wọ́n ti wá ta lẹni tó rán wọn ṣé mọ̀ yí pé afẹ́fẹ́ tó fẹ́ tó ká ní láṣọ núlé ẹni tó wọ tiẹ̀ sọ́rùn kó mọ́ sàsùnpìyè ni irú àwọn tí wọ́n pa rẹ̀ mọ́ mi wọ́n bá pàdé ọba lóòkùn àfọ́nlẹ́mọ́gbò tó wọ̀ ọ́ ẹni wá ní mọ́ ronú à mo fẹ́ mọ̀ wọ́n o. kábíyèsí ẹ̀yin ni igbákejì òrìṣà tí ń bẹ nínú ìlú wa yìí. tí. ṣé kí ni mo pẹ́ tí kí ni nígbà òun wá kọ́ torí pé mo jẹ́ aláṣẹ igbákejì òòṣà ló yẹ kọ́ máa pa mí lọ́mọ kọ́ pa ya rẹ̀ toyúntoyún ṣé èèwọ̀ ń bẹ nínú kí n wà lórí àléfà àwọn baba ńlá baba tó bí mi ní kí lẹ̀ṣẹ̀ mi tá mo ṣe. ẹ kúkú sẹni ẹ kan àmọ́ kan náà tọ́ dá ń lójú báyọ̀ wò kíráwò pé gba lójú ọ̀run òṣùpá lọ́ba wọn nílẹ̀ tòní tó sì mọ́ ẹ̀yìn sì ló lórí wa àmọ́ ẹ ṣàfọwọ́nú mo fẹ́ ṣe sùúrù ẹ fọwọ́nú ni. a dájọ́ fún wọn ní kò sọ̀rọ̀ sòrò rẹ̀ bí wọn bá pààyàn ó pa ni ìka tó bá sì ṣẹ̀ ló bá gé olúwa mi ẹ dákun mo forí adé bẹ̀ yín ẹ gbà mí láyè ká dájọ́ tọ́tọ́tọ́ yẹ fún wọn ikú lè rí ẹ̀ṣẹ̀. Ah, ẹ dákun ẹ jẹ́ àfojúsùn gbogbo ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí o kábà máa tẹ̀jà aláìṣẹ̀ sílẹ̀ o ṣé rí ọ̀rọ̀ tí ń bẹ lórí ọ̀rọ̀ àwọn tá a láàmú yìí ẹ jẹ́ ká ṣèwádìí rẹ̀ kínníkínní o torí ó ń déwájú ó ń dẹjọ́ o ó dẹ́yìn ó ń daṣọ o. kí ni ń déwájú dẹjọ́ tí ń dẹ́yìn daṣọ ìwádìí kí la tún fẹ́ ṣe ládùúgbò ìwádìí tá a ti ṣe o olúwa mi kò sátúnwé asán kankan mọ́ á dájọ́ kú fún wọn ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ wò kábíyèsí bá a bá ń ju ọ̀bẹ lẹ̀ ní gbàgbà ibi pẹlẹbẹ ni ọmọ fi lélẹ̀ o àwọn tá a mú wọn wọ̀nyí bá a bá tẹ̀ wọ́n ní gbàgbà wọn ò ní jẹ́wọ́ wọ́n sì lé ní abá bá apá lọ́wọ́ ẹ̀ lọ́fàá ya ẹ fún ààrẹ láàyè ẹ fún lágbára ẹ yọ lọ ṣèdájọ́ wọn kí n ti rún ọ̀tán lẹ̀. ó kàrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí mo mọ̀ pé pàjẹ́ mọ́ mo bá lẹ́rù ìhàlẹ́ ní fúnrúwà níbo wọn ti ń pàgbà tán papọ̀ lórí rẹ̀ ń bẹ̀. ààrẹ kábíyèsí olúwa mi. bó o bá pé o ti ṣèwádìí fínífíní tó o pé lóòótọ́ ní dandan lódodo ni wípé àwọn tó ń bẹ nígbèkùn àwọn ni wọ́n parẹ́ mọ́. mo fún ọ láṣẹ gẹ́gẹ́ bí igbákejì ṣèdájọ́ tó tọ́ kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. kílẹ̀ ń ṣe tán fún yín sí bẹ́ẹ̀ là ń bí ni ìlú alálẹ̀ odò la ti ń mẹ́mu nílùú òdì kejì ni bí wọ́n ṣe mú wa lójú ọ̀nà nu wọ́n làwà là mọ́ ọba bí wọ́n ti mẹ́mi náà nù ṣé lóòótọ́ lẹ́yìn fọmọ bá ní. àwa kò la fọmọ bá sáwà tá a. ẹ wọ́n làmọ́ ọ̀nà bí ní ọ̀yọ́ ìwọ ọtún rojú láì bèrè ọ̀rọ̀ ẹlẹ́nu tó gbé kété lérí ẹ wá gbébo ní lọ ká dá fún gbogbo yín ẹ̀yin ẹ̀yin rẹ̀ dáadáa yìí ẹ wá wọnú ìlú onílù ẹ wá ṣe bó ṣe wù yín ibi ìjẹ bí ìlú bàbá yín kì í tún wá ṣe pé wọnú ìlú lásán ẹ tún wá mọ ọmọọba ẹ tún para. agbẹnusẹ ikú lè lè ṣe o ẹ tó bá pààyàn wọ́n pò òun náà sàn ni o nígbà tí ó bá fi dìwò ní ọ̀la ẹ ti fẹ́ bá dé òsì lọ́nà o lẹ́yìn ẹ̀yin ládàá ládàá yìí kíni. ẹ dákun ẹ wò ìmọ̀ kankan pa ẹ̀ máa mi dúró dè mí ẹ dákun. kà á dá bàbá rẹ o níwọ̀ ó dà. ìwọ ló ti ní ká lọ mẹ́mú o olórí burúkú rẹ̀ ló ní ká lọ mẹ́mú. ẹ̀yin alálẹ̀ ẹ má mọ̀ dójú tì mí ẹ má mọ̀ jọ ó dorí mi kan pè tán bu nílẹ̀ yìí àbí kí ni gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí àmọ́ bí mo bá táyé wá n ò tún níyan ìpín láti ìdílé ọba mọ́ láé láé. kábíyèsí. Hmm. kí ló dé tí ẹ ṣe gbé báwọn. òwe táwọn ọmọ òrukàn ń pa lèmi náà ń pa. wọn ò pè bí àwọn bá tún lé ayé wá àwọn ò tún yàn ohun tèmi náà ń sọ lẹ́nu nù. pètè bá ọ ká. àrẹ̀mú hmm? kò lè yí ọ. ó mọ̀ pé ẹrù tí mo rù sórí yìí ó ti wúwo ju orí mi lọ ó ti pọ̀ jù. ẹrù ìgbà wo ẹrù ẹrù apètè tí èmi àìmú mọ o ẹrù ẹrù o. ọmọdé ń ṣe ọ hmm. kò lè yí ọ. apètè hmm. ṣé àwọn òfẹ́ jọ ọba mọ́ni tí ẹ bá pè ayé wa ẹ o èmi hmm. á jẹ ọmọ bá o tí hmm. n bá pè ayé wa o èmi máa máa máa gùn pé hmm. àwọn aráàlú máa pẹ́ mi lé o pé bẹ́ẹ̀ mọ́ bá o tí ẹ bá wá wáyé ní ọmọ bá a máa lọ sí àgbẹ̀ntúró máa bí mi o padà bí ọmọ bá o. ipò ọládàá lóòótọ́ àmọ́ kìkì ẹ̀gún wàhálà ìjọ̀gbọ̀n ète àbòsí ẹ̀tanú òun ló rọ̀gbàyé ipò ọlá ká. Hmm. ìdí nu tí mo fi ní ọmọdé rẹ ò mọ̀gùn òun pèlẹ́ pọ̀. kábíyèsí hmm. ah, ah, o hmm. ah, ààrẹ tí tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ẹ̀mí ò nífẹ̀ẹ́ ara o. Hmm. kí náà rẹ ṣe fún ọ tó fi nífẹ̀ẹ́ rẹ. wọ́n ti pé ọba tàbí tó jẹ́ ọmọ ààrẹ tó ní afɛmɛ ɛmɛ bá mɛ ni kankan kankan ɛtɛ pẹ̀lú wọn ɛhɛn oye ɔbɛ ɔba bɛbɛ ɔba bɛbɛ ɔba ɛhɛn yɔjɔ ayɛ mɛ n lé o tawɔ. Àrẹ̀mú oh. kó o sì máa wò ó mm-hmm. ààrẹ tó mẹ́nu bá òun òun lẹni tó dájú ní gbogbo àgbáyé bẹ́ẹ̀ ni ṣé o mọ̀ pé ọ̀rẹ́ àti kékeré lèmi àtàrẹ kò rí kò sùn ní wá kò sì sí ìhun tí ń bẹ nínú òròmọdìyẹ tí àwòdì òkè ààrẹ ò mọ̀ nípa ah. mi gbogbo àṣírí mi pátápátá ni ààrẹ mọ̀ òòrójú rẹ̀ ti ń le hmm. ikàn ń lásán ni ṣé o rí ààrẹ tó ń wo òun bíi bàbá ló jẹ́ fún ọ bàbá pàápàá ni èèyàn gidi sí ni pẹ̀lú. Ah. Mm, mm, mm, tata ṣùgbọ́n ọkàn ṣe ọkàn ṣe ọba o ọkàn ṣe ọba o. Ah, dákun àrẹ̀mọ hmm? àwọn èèyàn wo ló yí kù láàfin nítorí mò ń gbóhùn ẹsẹ̀ àtàwọn èèyàn ẹ̀yàn àti abàkẹ́ kẹ́gùn ni o àdéhùtì abẹ́tì àìsàn tó ní oníkùdùkù wọn o kí kàn gbélé wọn o. sí aláṣẹ èkejì òrìṣà ọ̀rá bàbá mo rá bàbá níwájú yín o hmm. mo wá tẹ̀dùn ọkàn tẹ̀dùn ọkàn nítorí ìtàrẹ̀mọ tó papòdà hmm. àwọn ọ̀rúnmalẹ̀ ilẹ̀ yìí wọ́n ní kí n kí yín lórí àrẹ̀mọ wọ́n ní a ò ní rí bí mọ́ ńlẹ̀ yìí. àṣẹ o ṣeun mo dúpẹ́ ìfàyẹlé ọmọ agbẹ́sẹ́sẹ́ ìfàyàlé kábíyèsí. ọmọ abẹ́yìn kò lè mọ yóò dùn tó wù agbọ́ fàtìbí ti rán ìran bàbá yín ní àbọ̀ pẹ̀lẹ́ lápò kórikórì. kábíyèsí. mo dúpẹ́ lọ́wọ́ rẹ o àmọ́ kí ni àwọn òòṣà alẹ̀ yìí ń wò kó tó di wípé àwọn ọ̀bàyéjẹ́ èèyàn wọn pa mí lọ́mọ àwọn ọ̀bàyéjẹ́ tá à ń wí wọn wá pọ̀ ọmọ tán wọ́n tún pàyàwó rẹ̀ toyúntoyún ṣé kò sí àwọn alálẹ̀ ńlẹ̀ mọ́ ni kábíyèsí ẹ má rò bẹ́ẹ̀ a ò ní gbọ́n títí ká gbọ́n kọjá kádàrá. Hmm. ẹ wò mí ìdí rẹ̀ rèé tí bá fi ní kí n wá ṣèkìlọ̀ fún yín. ìkìlọ̀. bẹ́ẹ̀ ni. irú ìkìlọ̀ wo ni ifá wí. kábíyèsí ifá ní kí n sọ fún yín pé e-, ewu ńlá ń bẹ o ó ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ẹ wò bá a bá sì ṣọ́ra èyí tó ń bọ̀ yóò burú jẹ́ èyí tó wà ńlẹ̀ lọ. àwò. kábíyèsí. tá a bá fẹ́ gba ewu ńlá láyè kó wọlé wá bá wa kí ni ohun ẹbọ àti èrò àtúkéṣù tí ewu tá à ń wí tí ó fi ròkèrè tí ó rè ní ìbẹ́lẹ̀ ọwọ́ sí i. kí lohun ètùtù kẹwì fún bàbá bá fẹ́ mọ lójú aríran wàá báyìí lò gírí ta hmm. ìwọ láwọ àwa lọ gbèrè. ẹnìfà wí. àjíwòye ọ̀dẹ̀dẹ̀ adéwà fún Ọ̀rúnmìlà bàbá jí bàbá kò dúró wòye hmm. òye lẹ̀lẹ̀ ń wo kíjì pa mo dàjíwòye ọ̀dẹ̀dẹ̀ ìjí olówó bíi kọ́ba ó ṣígun ni ìjẹ́ abọ̀rìṣà bíi kó kọ́mọ kéékèèké dà sí di òrìṣà ìjẹ́ onígbàǹsọ̀ ń kọ́ bíi kẹ́sì kó wọjà ní kùtùkùtù kó tẹ gbogbo igbá fọ́ kábíyèsí. Hmm. kí ni fa wí. ewu tí ń bọ̀ lọ́nà kò gbẹ́bọ́ kò gbòtùtù hmm. ifá ní ìfura lóògùn àgbà ọ̀rúnmìlà ní ẹ ò gbọ́dọ̀ finú han ẹnìkankan mọ́ láti òní yìí lọ ifá ní ẹ ò gbọ́dọ̀ finú han èèyàn èèyàn abìdí yànyàn kábíyèsí ifá ní kẹ́ ẹ gbà kìlọ̀ o torí bẹ́ẹ̀ bá gbà kìlọ̀ ohun tó burú ju ikú lọ ọ ń bọ̀ o. Hmm. àfi gbà kìlọ̀ lówelówe ni fàárẹ̀ yìí ń sọ̀rọ̀ ó já sí wípé lówelówe là ń lùlù ògìdìgbò. bẹ́ẹ̀ ni kábíyèsí ọlọ́gbọ́n ní í jó ọ̀mọ̀ràn ní sì mọ̀. Hmm. Ah, àzùbà ààrẹ èyí ni wà ń lò báyìí torí bá a ti fẹ́ kó rí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni rí lọ báyìí nìyẹn. bó ti rí nu ààrẹ ìwọ nìkan kọ́ ni inú rẹ̀ ń dùn. Ah, gbogbo wa pátápátá nínú wa ń nù ìwọ mọ̀ pé inú dúdú ni màá mórí yá ni nítorí ó ṣe fún wa jọ wá lójú ó jọ wá lójú ó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ṣe gudugudu méje yàyà mẹ́fà gbogbo èròǹgbà lórí akíndìdì ní ọba òun níṣẹ̀ṣẹ̀ ń bọ̀ wá sí ìmúṣẹ ní ìsinmi inú wa ó sì wàá dùn dọjọ́ alẹ́ ni. àṣẹ àṣẹ yóò ti rí nù. Ah, àwọn ààrẹ kíní kan kọ èmi àti lukosi lónìí nù. Hmm. Hmm. ṣé àwò. ṣé kìí ṣe pé bọ́ba bá wàjà akíndìndín ni ọmọ ni wọ́n ní kó bọ́ sórí ìtẹ́. ṣé yìí lè ṣẹlẹ̀ ni ah. wọ́n yìí fòpònú jọba ẹni tó rí rẹ̀ ò pé wọn ò lè fi jọba débi ìdìjẹrin èyí ò lè wáyé láyé ẹ̀ fi parẹ́. sórí n ta àrò débẹ̀ ni pé n kò ṣe pé ìdílé kan náà níjọba nínú ìlú wa yìí. ẹ nítorí kí ìdílé tí ìjọba lè di mẹ́ta náà la fi ń ṣe gbogbo tá à ń ṣe. lóòótọ́ ni. kọ́ba lè kárí. bẹ́ẹ̀ àmọ́ n tó dùn mí jù rèé o àwọn ẹ̀ṣọ́ rẹ̀ bí wọ́n ti pa obìnrin ohun toyúntoyún kò dùn mọ́ mi nú ká lára o. àṣìpá agbárí ó máa sọ̀rọ̀ bí èrè bí. bíbó. bọ́n ọba pàbó yóò bọ́ba ilé bímọ tọ́ba ilé jọkùnrin ọ̀dọ̀ bá nù. lóòótọ́ ni o. tó bá nù ọmọ erin ní jogún ọlá. mo ronú débẹ̀ ó kú làákàyè mo jẹ́rìí rẹ̀ ó ti rò sọ́tún ó rò sósì ọwọ́ àmọ̀bìtà kù sí ah. yọ̀ọ̀dà fún ọ ẹ tún wá kó kan o. kìtùnú ọ̀rọ̀ àwọn ará alẹ́ odò tá a mú wípé àwọn ni wọ́n pa ààrẹ mú hmm. báwo bá lọ lù ṣé o mọ̀ pé lóòótọ́ ní ìlú alẹ́ odò kéré bí wọ́n ṣe kéré tó ni wọ́n burú tó tí ò ní í dogun. àtibá kó ní ìlú bí wọ́n dé yìí ẹ kẹ́ ọ kọ́là ewu ló kọ́là fẹ́ hmm. èmi èèyàn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tẹ́lẹ̀ yín pèlè èèyàn kan hmm. èmi wọ́n ní èmi ò rí kó sáà díndín ọkùnrin ogun àtẹ̀kúta rúpò. wọ́n bá ilé dogun àjà tẹ́tẹ́lẹ̀ àjà ẹ ló lè múra lẹ̀. ká múra ogun. bẹ́ẹ̀ ni sọ fún lóko tí mo ní ká ẹ ló lè múra lẹ̀. wọ́n jíṣẹ́ fún kódà mi gan ó gbé bàn. wọ́n jẹ́rìí rẹ̀. jẹ́rìí wọ́n gbé bàn. wọ́n rán sí fọ́ndé bàbá rẹ̀. tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Hmm. àrèmọ dákun kí ló ń wá kì í kiri. àti pé kí ló wá sí àyìn gbọ̀ngàn. ẹ̀yà yín àyìn hmm. ẹ̀ ló ló mú mi o àti pé kábíyèsí ò fẹ́ kí n jáde láàfin àmọ́ àyìn ẹ̀ mú mi lápàlàpà o olólùfẹ́ mi. bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ń ṣèmi náà. àmọ́ àsìkò yóò dáa kó o mú ọrìn kiri dákúnjọ kò lẹ́nu ti wí fún ọkọ yé mọ tọwọ́ bẹ ni mọ́. na na na ama ma bínú o. Hmm, hmm. bínú. Hmm. bàbá yẹn kọ́. bàbá mi jáde láìpẹ́ eh. kódà ọ̀rọ̀ ẹ̀gbọ́n rẹ tó ṣàìsí wọn bá lọ kí lédùá ọmọ ọjà ríru rẹ̀ mọ́ wọ ọkọ mi kò sẹ́ni tó gbọ́n pa àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tí ò sunkún. ẹkún. Mm. Emi ẹ̀ tó kún ọ. ọ sunkún ẹ̀gbọ́n rẹ kú ọ wá sunkún ọ̀dà náà bẹ́ẹ̀mi náà bá kú ọ ní sunkún. ẹkún ẹmí ẹ sunkún o. àbẹ́ ẹ̀ wá gbà mí ààrẹ mm. mu bí n bá kú ọ ní dárò. Mm. táyé pé mi nífẹ̀ẹ́. <laughs> toró nífẹ̀ẹ́ mi hmm. lọ́ọ́ fi ní sunkún bí n bá kú. tí aláta ẹ̀ hmm, bá bá kú lónìí ẹ̀ hmm. ọ̀la ẹ̀mí à akúrò tẹ̀lé o kí ọ̀la nìbẹ̀fẹ́ àsìkò fún. ṣé lóòótọ́. ẹ ọ̀tọ̀ ni. ẹ̀rù sì ti á kọ́kọ́ bá pé bí n bá kú ọ̀ ní sunkún kẹ. pẹ̀lẹ́. ilé ẹ̀ máa ilé ẹ̀ máa tàbí bí ẹ kí ni o. ẹ̀rù olólùfẹ́ mi. dákun mú wa lọ wọ́n jẹ́ kí bàbá mi ọba ọ̀hún bí. olólùfẹ́ mi ìlú ò dára. ẹ̀yà ara bòrú o ọba wa adédàpọ̀ alábòrútabòrú òun ló ní ká kọ́ àwọn ọ̀daràn ìwá sídìí òkun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ọba ló nílé ọba ló nílé ọba ló làṣẹ lórí ohun gbogbo òun ló pálẹ̀ṣẹ̀ fún wa ó ní àwọn aráàlẹ̀ odò yìí àwọn wọn pa adéòtí ọmọ ọba. ó lẹ tó bá ti bí ìdà pààyàn ibi ìdà náà ti máa pòun náà ọba wa ni ká kó wá sí di Ògún ká bẹ́rí wọn fọ́gun torí pé ká tó bá ṣe lọ́ba ṣe kí ni. abẹ́ni lórí o ó yẹ máa bẹ́ wọn lórí kankan ṣíṣe wa rẹ̀. Oh. Oh. Oh. Oh ah mo dáràn ti pa ń lọ́mọ mo ti pa ń lọ́mọ mo ti parọ́ mọ́ ọmọ mi ah wọ́n ti pàdé pọ̀jù mi yé ọmọ kan lè ṣojú mi bí ah ah, ah yìí tẹ̀ ṣe yìí ọ̀dà wọ́n ti parọ́ mọ́ ọmọ mi wọ́n ti pa ń lọ́mọ wọ́n ti pa ń lọ́mọ. Oh, oh, oh wọ́n ní ẹ̀ ń pa gúnlugún kò ní kádù èèyàn tó pa kàlàmà kò ní káṣù mẹ́fà ẹ má pa kátákátá kò ní kọ́dún mẹ́ta. ogbó ẹ̀yin aráàlú àbàoru ẹkún ọ̀fọ̀ ìbànújẹ́ ìparí kankan àjálù àrélù òní kò mọ̀ dé báyìí kí lu yín ó mọ̀ rojú kó dẹ̀dẹ̀ yín ó mọ̀ tòrò títí tọ́ba àlù abòrú ó fi wàjà. bẹ́ẹ̀ ni ọ̀dọ̀gbọ̀sẹ́lẹ̀ yìí o. èmi ló ṣe èmi ló ṣe yín nílé yín léré. odòrè mọ̀jẹ̀ ni o. odòrè mọ̀jẹ̀ mi lọ́sẹ̀lẹ̀ lódòrè mọ̀jẹ̀. bá a ṣe ní ká pọn mi báyìí lomi bá dẹ̀jẹ̀. omi dẹ̀jẹ̀ ni. omi dẹ̀jẹ̀ bò. omi dẹ̀jẹ̀. èmọ̀ rẹ orí yóò ṣẹlẹ̀ rí nùlù wa. eléyìí ti ṣẹlẹ̀. ẹ wá gbọ́ ìròyìn ọ̀tá mojúbà ẹjẹ mi náà lọ kálọ̀rì gan ni rẹ̀. lọ́bọ̀ níbo àwọn aráàlú ọgbọ̀nsẹ̀ lè fẹ́ mọ́ ọ lọ. ọkùnrin mẹ́ta lọ ké sí èmi ọkùnrin takuntakun gbé olóòjé bí wọn bá lòun kọ́ mi nínú wa agara kú dúlùwà rẹ. àwọn fi kú ṣeré ni èmi afẹ́fẹ́ lẹ́lẹ́ tí ń ṣe owó oko ṣádoṣádo èmi ẹ̀fọ́fù lẹ̀lẹ̀ tí ṣe wé àgbọn bàálù kọ̀ọ̀kan bàálù kọ̀ọ̀kan akọgun ọ̀kọ́kú. mo dáhùn. wọ́n fẹ́ bẹ̀ ọ́ lọ́wọ́ ẹ̀kan pàtàkì mo sì fẹ́ kọ́ ọ bá ń jẹ ní wàrà mo fẹ́ kẹ́ ẹ tamori tamora ìwà táwọn ọmọ ogun rẹ bíi mélòó kan kẹ́ ẹ kọlù wọn nínú alálẹ̀ odò kẹ́ ẹ jẹ lérun kẹ́ ẹ jẹ jàrún kẹ́ ẹ balẹ̀ wọn jẹ́ kẹ́ ẹ bọ̀nà wọn jẹ́ èyí tó bá ṣàgídí nínú wọn kẹ́ ẹ pàdánù kẹ́ ẹ balẹ̀ ọba jẹ́ kẹ́ ẹ bàlú jẹ́ tó bá béèrè pé kí ló dé tẹ́ ẹ fi sánṣọ orú ẹ̀ ṣòro kẹ́ ẹ nítorí pé wọ́n pọ̀ ọmọ bá wa adé òtí ni àmọ́ tó bá bí i pé ta ló bẹ̀ lọ́wọ́ ẹ̀sán bẹ́ẹ̀ kẹ́ ẹ ní ọba wa adé dàpọ̀ ni. kábíyèsí wa ni. bẹ́ẹ̀ ni. kò burú ọ̀rọ̀ ìlú alálẹ̀ odò ìtì ọ̀gọ̀dẹ̀ ni kò dún aláàdá abẹ́ wọ́n jẹ́ kọjá bí ẹ rán mi mo jẹ́rìí rẹ̀. ẹ gbélé gbọ́. bẹ́ẹ̀ ti rí. ènìyàn ayé rí màá burú ọmọ adarí òun àwọn náà ní rìkìṣe lọ́wọ́ àwọn náà lọ́tẹ̀. Oh, ẹ gbádùn mi tó. ẹ gbádùn ọ̀rọ̀ wọ́n ní ìyá mi. ogun níwá ogun ogun máa dà bí ẹ̀kọ́ kò máa dà bí ọkà ee máa dà bí ẹ̀kọ́ dada ń rohùn jẹ ká má máa rogun máa ní ládùúrà wá ogun máa súnwọ̀n. ẹ̀yin aráàlú àbòyún èyí ṣe kí lásìkò yín tẹ́ ẹ bá gbogbo nǹkan jẹ́ nínú ìlú wa tó tó báyìí tẹ́ máa wọn ọmọ ìlú tẹ̀ ń pa wọ́n ní kankan tẹ́ ṣe gbogbo ẹ̀ jàpá jàpá tẹ̀ ń bá wọn lájọṣepọ̀ kí la ṣe. ó ó yẹ kí ni wọ́n pa ọ́ ni bẹ́ẹ̀ ni mo sọ àmọ́ tá a bá rán ọmọ níṣẹ́lú àmọ́ fi tọmọ jẹ. àwọn ọmọ ìlú yìí ni wọ́n pa ọmọ ọba ìlú a mú wọn wọ́n sì jẹ́wọ́ kábíyèsí sì pàṣẹ ká lọ bẹ̀rẹ̀ wọn sóògùn wo èyí tá a wá ṣe ìyá wa ṣe kìlọ̀kìlọ̀ fún yín ni o. ẹ wá ṣe ìkìlọ̀ lẹ́ẹ̀bà àwọn tó tó báyìí bẹ́ẹ̀ ni ọba adédàpọ̀ ló ní ká kìlọ̀ fún yín ìjọkọjọ tẹ bá tún sọ sọrú ẹ̀ sọ̀rọ̀ á jẹ ìlú yín rún ni èmi ni mo sọ bẹ́ẹ̀ yàtọ̀. ààrẹ a jẹ iṣẹ́ yín kọjá bẹ́ẹ̀ ṣe rán wa a fi gbogbo ìlú náà làkàlàkà kódà wọ́n mọ̀ pé nǹkan wọ ní ìlú àwọn. wọ́n jẹ́rìí rẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ rí. àmọ́ ààrẹ mo fẹ́ béèrè kankan lọ́wọ́ yín ọ̀rọ̀ náà ń wúwo lẹ́nu mi ń jọ́tẹ́ kọ́kọ́ rán wa ń sẹ̀wọ̀n láti béèrè. kí nù. ẹ ṣeun yọ̀dà fún yín nígbà tẹ ẹni á lọ sílùú alálẹ̀. ẹni tá a bá bu alẹ́ pẹ́ta ló rán wa ń sẹ́ ká mọ̀ dárúkọ yín. ṣùgbọ́n ká dárúkọ kábíyèsí wa. bẹ́ẹ̀ ni mo ti wí nà. bàbá gbogbo wa lámọ̀ pé ìlú alálẹ̀ odò wọn ìsan rírọ̀ o ó dá mi lójú wọn ti mọ múra tó wá gbẹ̀san àti fọgun lẹ́sẹ̀ báyìí o. akọgun ọkọgun akọgun ogun tọrọ wí gangan ni mo fẹ́. ẹ ààrẹ ogun gangan mo fẹ́. akọgun. mo ń jẹ́ yín bàbá. kò lè yé wọ àmọ́ yóò padà yé ọ sórí ní tẹ́mi fẹ́ ni pé kẹ́yìn gbáradì ìwà táwọn ọmọ ogun rẹ̀ gbáradì ọ̀sá ìṣèwé àwa ti sọ̀kò sóhùn lé tiwọn nù dandan ni ká gbóhùn wọn nílé sórí pa pé ó yé ọ kò yé òun yóò padà yí ọ tó bá yá wò ó ṣe báyìí lásìkò bá tó yé. Adédàpọ̀ O ti wá wájà ṣoṣo ó di dandan kó o ríjà ṣoṣo ìwọ fẹ́ tùlù mọ́ <laughs> ń lórí ǹjẹ́ kó o mọ̀ pé kíkéré labẹ́rẹ́ kéré kìí ṣe nínú ìbádìí ẹ̀. yóò dáa fún ọ orí adé ó gbé ọ yóò jọ ọ ṣe. Mhm. ẹ dákun náà bínú pé mo dá yín dúró ọ̀nà awo ló pọ̀ mo sì gbọ́dọ̀ tọ́. ẹ o sì ní sí tọ o ní sí tọ. kábíyèsí mhm. ṣé ò wá sí lọ́gànjọ́ yìí. Ah, à ń kẹ́ obìnrin ogun ó ṣí ọmọ orí rẹ̀ sì sọnù àbó gbọ́ iná ń jó mi lábẹ́ aṣọ báyìí báyìí ìlú mì tìtì tìtì tìtì ó mì tìtì lé mi lórí kí lẹ́dùwà kó má jẹ́ kí ìlú ó dàrú mọ́ ń lórí ni àbúrò ọba àlú aboyún ló fẹ́ tìlú mọ́ ń lórí ó fẹ́ sọ̀lú daworo mọ́ ń lórí ó pé àwọn ọmọ ìlú wa wọ́n pàrẹ̀ mọ́ òun àwọn tó pé ó pàrẹ̀ mọ́ ó ti pa wọ́n padà kò wá dúró lórí yìí òun ó tún wá wọnú ìlú bó ti ń pa kékeré bẹ́ẹ̀ ló ń pàgbàlagbà bó ti ń obìnrin bẹ́ẹ̀ ló ń pọkùnrin ẹ̀yin àǹkẹ́ dákun torí ọlọ́run ṣàánú mi má jẹ́ kí ọba ìlú àbòrú kó tùlù mọ́ lórí dákun ṣàánú mi ó sì dá mi lójú pé etí ìwọ náà di sọ̀rọ̀ tó wà lẹ́yìn. Hmm, kábíyèsí etí mi ò dì sí àánú ah. ò retí kẹ́ ẹ sọ̀rọ̀ mi ẹ sì mọ̀ pé bóun ò bá wọ̀ àdéhùn jẹjẹ jáde. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Eh elédùn àwọn sì fún un ṣe gbogbo bó bá ṣe nǹkó rí sáà mọ̀ wípé ìlú ò gbọ́dọ̀ tún wọn lórí. kábíyèsí fọkàn ní báyìí. dákun ìlú ò ní sùúrù. dákun torí Ọlọ́run. ìmọ̀ ọkàn sẹ́yìn. o ṣeun o ṣeun lẹ́wọ̀ rọra pẹ̀lẹ́. ẹ̀gbọ́n mi èwo lẹ ń ṣe oúnjẹ yín ti ṣe tán. ẹ dìde ẹ wá lọ jẹun kó tó di pé oúnjẹ yín tutù. ṣé ẹ gbọ́ ni alóúnjẹ yín ti ṣe tán ó yẹ dìde ṣé mọ ọ lọ. wọn làwọn kẹ. Hey ọ̀rọ̀ kan sì gbé tí mo fẹ́ bọ́ sọ. irú ọ̀rọ̀ wo. jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. ẹ̀gbọ́n mi tí èsì pé nǹkan mi ń ṣe yín. nǹkan òkú ṣe mí. kí ló wá ṣẹlẹ̀. ọ̀rọ̀ kan ni láti bí ìjọ mẹ́ta kan ọ̀rọ̀ kan ti ń gbé mi lọ́kàn yóò sì mú mi kájọ kájọ sọ. irú ọ̀rọ̀ wo. yóò wù mí kí èmi rẹ èmi rẹ ni o àjọ máa ń ṣe àjọṣepọ̀. torí láti bíi ijó mẹ́ta yìí ṣe ló ń pa mí bí ó ti látòrí dẹ́sẹ̀ kódà bí mo nífẹ̀ẹ́ rẹ dé yóò wù mí kó jẹ́ pé mi ní sọ́ọ́dọ́bìnrin mo nífẹ̀ẹ́ rẹ pọ̀. ìgbèrò kan ẹ ní ẹ má jẹ́ káwọn èèyàn bá yín dọ̀rọ̀ rárá tẹ̀ ń sọ lẹ́nu yìí o ẹ sọ̀rọ̀ gidi jàre ṣé ọ̀rọ̀ burúkú lè ń sọ yìí ẹ tún ti bẹ̀rẹ̀ àwàdà yín. àwàdà bò èyí á mọ̀ fi rí ilé ìdẹ́wò èké. Ah, nígbà tí èsì èdè. mo lè mọ̀ pé kí ìsáwàdà wọ̀ báyìí. ẹ fi nílò ìdíkùn ẹ̀gbọ́n mi ẹ̀jẹ̀ mọ̀lẹ́lẹ̀ ẹ̀yà àmọ̀dá ẹ̀gbọ́n mi ló pọ̀. Adio ààrẹ dákun ẹ mi ẹ wọ ẹ mi òye mi náà ìmọ̀ bó ṣe ṣẹlẹ̀ ẹ mi ààrẹ jọ. àmọ́ ah, àdìọ́ òye ah! wọ. ìmọ̀ bó ṣe ṣẹlẹ̀. ọ̀ lè mọ̀ tó èkú. Ah! ọmọ tí wọ́n kọjá ẹ̀ àdìọ́ lọ́ọ́ bá gbogbo ẹ̀jẹ̀ báyìí. dákẹ́ pọ̀ ìlú ń dàrú àrò nígbèjà ẹ̀rù ń baya lọ́nà odò bẹ́ẹ̀ lọkùnrin ò lè dáre inú oko ẹ má wò mí ràn ẹ̀yin olóyè mi kí ni ohun tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ ìbáyìí. kábíyèsí ọ̀rọ̀ yìí tojú sú mi o n ò ríru eléyìí rí ní àtijọ́ tí mo ti wà ń kékeré mi wípé kí ọmọ kó máa pa bàbá rẹ̀ ẹ wo omi tí gbogbo òlù ń jẹ́ pọn ó mà ló ti domi ẹ̀jẹ̀ yìí hmm. ẹ dákun ẹ wá nǹkan ṣe sí i kí ni kí wọ́n wá ṣe sí i ìyálòdì mo ní kí ni wọ́n ṣe sí i ẹ̀dùn náà kílẹ̀ tó fi àṣẹ náà wọ́n dáfa ifá làwọn àǹjànú ìlú ni ẹ̀ ń dàlú láàmú àbí a sì ní kílẹ̀ tutù tá a ṣe wọ́n ní ká fún àwọn ní ọjọ́ méje kí àwọn fi ṣèwádìí ètùtù tá a bá ṣe kèsì tí ìpéjọ́ méje. kèsì tí ìpè kéèpé tí là ń bá ká. bó o kú ṣe wí lórí kódà wọ́n sọ̀rọ̀ wọ́n là ń rù wọ́n ní bàbá pẹ́ bàbá yá gbogbo tó lè ní ọdẹ rọ̀. ó ṣeun. kí ni pẹ́ bàbá yá. bí ẹ ṣe wí nù nígbà tá a bá fogun orúkúlẹ̀ wèrè nígbà òní ò já kábíyèsí ẹ mọ̀ dá wọn lóhùn ẹ mọ̀ jẹ́ ká fi iná sí orí òrùlé sùn o ẹ já tètè wá nǹkan ṣe sí o. ń bọ̀ ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ o ẹ má jẹ́ alájú wálẹ̀ kíta ló bó kó sí o. ààrẹ ọ̀nà kakanfò kábíyèsí olúwa kí ló rí. torí ara ń fu èmi o ara ń fu èmi. pé kí ni olúwa mi ara ń fún mi sáwọn aráàlú alálẹ̀ odò ń bá wa ti sọ̀kò sórùlé ó ti dandan ká gbóhùn onílé àwọn ni wọ́n náwó sí wa o gbogbo àjálù ti ń ṣẹlẹ̀ nínú ìlú wa yìí àtọ́ni wọn ló ti wá o. ẹ̀yin wo pé ìlú wọn kéré burúkú oògùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. kí ló kan ti wá ń bẹ̀ ah, àwọn ọmọ wọn sẹ̀ adásẹ̀ríà fún wọn àbàwọn wí kí lára kan ti wá ń bẹ̀. ẹ ah, lóòótọ́ ni àwọn tó ṣẹ̀ àti dáṣẹ̀ ríà fún un èwo làbọ̀rọ̀ tún wá lè kógun jàlú wọn. ká máa pa wọ́n lọ́mọ pa wọ́n lọ́kọ pa wọ́n ń yàwó àkábíyèsí èyí tẹ́ ẹ ṣe ó kù díẹ̀ káàtó. èmi ìyálòdè. bẹ́ẹ̀ni. kógun lọjà wọn nílùú alálẹ̀ òde èmi adédàpọ̀ ọba jojú ẹmí gbára àjèsè yọkùn tọ̀tọ̀ lẹ́yọ rárá o ta ló lọ́ọ́ kógun jà wọ́n ah! ta ló rọ wọn. kábíyèsí o kábíyèsí o ah, ah, kábíyèsí o ọmọ yẹn lẹ́kọ̀ọ́kọ́ yìí ni. bẹ́ẹ̀ ni bàbá ṣàdédé ni wọ́n pè wá pọ́n ní ń bá ewúrẹ́ lájọṣepọ̀ ọlọ́run tó ní ká tètè débẹ̀ ni o àwọn ará ìlú bá tẹ̀ pa o. ewúrẹ́. bẹ́ẹ̀ ni bàbá. ìyàwó rẹ̀ ń kọ́. ṣe mo ṣàrírí ewúrẹ́ ni wọ́n ṣẹ́jú sí mi pàkópàkó nígbà tí ìṣẹ́jú sí mi àtijọ́ ní nǹkan pọ̀ tán kí yẹmi ó tó sọ bàbá. ṣé ẹ sẹ́hùn ẹ wo kábíyèsí ẹ jẹ́ àfúrá o nǹkan ti wọ̀lú o kọ́mọ èèyàn máa bá ewúrẹ́ lájọṣepọ̀ bó bá yá ajá ní ọlọ́ọ̀bá o. ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ẹ jẹ́ sùúrù ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ lọ́ọ́ ti arákùnrin mọ́ yàrá olódì náà ká fi ronú sí ohun tí a ṣe nípa ọ̀rọ̀ tiẹ̀ ẹ̀yin ààrẹ níbi ọ̀rọ̀ gbé dúró yìí mo wá ń pa fún ọ gẹ́gẹ́ bí agbára mi mo fún ọ ní ọjọ́ mẹ́ta kó o fi ṣèwádìí àwọn tó lọ kógun jà wọ́n nílùú àlálẹ̀ odò mo fẹ́ mọ̀ wọ́n o mo sì fẹ́ mọ tó pa fún wọn kó jù báwọn lọ. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. làbákẹ́ làbákẹ́ tó fẹ́ fẹkún síra rẹ léṣe ni ẹ mo ẹgbẹ́gbọ́n rẹ ti bẹ̀ ọ́ ní o mọ̀ bínú pé òun ò mọ̀ ọ́ mọ̀ àbí. ó lóun ò mọ̀ ọ́ hmm. ah, já mi ń balẹ̀ tán ọkùnrin wo ni ó wàá gbé mi sílé báyìí. Ah. Hmm. ah wọ́n bí bàbá mi pé àwọn ò fi ọ àwọn ò fi ọ ṣàyà ìwọ náà sàmọ̀ pé láti gbà yá mi ti bàbá mi ò fẹ́ lò mí. Fọláṣadé hmm? kébi ó fẹ́ bàbá rẹ ṣé o lérò wípé n ò mọ̀ pé bàbá rẹ ló pa ìyá rẹ kébi náà wá fẹ́ bàbá rẹ kí wọ́n pa ní àbí. tí kì í bá ṣe àjẹ́ kí ni ní ọmọ wa lọ́dọ̀ ẹ̀yin bàbá rẹ. ṣé ẹ ti gbọ́ra tí ọ̀rẹ́ yín fi àbúrò rẹ̀ dà. bẹ́ẹ̀ ni a ti gbọ́ kódà a sì tún bí léèrè pẹ̀lú ó ní ọ̀rọ̀ náà yé òun. bó ṣe wí gan-an. ó ní kò yé òun. ó ní kò yé òun bó ṣe ṣẹlẹ̀ ó ní òye òun bọ́ba ilé ní kò yẹ wòlò nípa. ṣé àti wá rí kọ́dà rẹ̀ ní báyìí. ṣé èyí ò mọ̀ kó tó ṣe bá kó fi rí ó lè báyàwó tí ń gan aláṣepọ̀. Ah. òótọ́ ni ó lè ṣe kọ́ àlọ́ lè ṣe òmò ẹ wò mo ní tí mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe lórí ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ni tẹ́ ẹ bá sì lè ṣe é ń da gbogbo dúkìá mi sí méjì ń sì kó apá kan mọ́ ẹ. bí kínú rẹ. ẹ jẹ́ àgbọ̀. ṣé mo fẹ́ kẹ́ mi tán àdìo lọ sóko bẹ́ẹ̀ sì pa síbẹ̀. àdìo kápá àdìo. bẹ́ẹ̀ni sẹ́yìn ò rí pé irú ẹranko báwọn kò yẹ kó mọ gbé láàrin àwọn èèyàn. ọ̀rẹ́ wa wo èmi fi gbogbo ara lọ́wọ́ sí nǹkan tá a rẹ̀ ni a lọ ṣeun o ó ṣe á ní ká lọ lè pàdé o kódà. kí ló dé tó tiẹ̀ mọ múra sọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ báyìí tọ́mọ á yọ kásán tọ́mọ yọ kásán lórí báyìí ṣé n tájú wo náà ṣeun sọ́dà tó ni ṣé n tó bójú mu ló ṣe ni. kí ló ṣe tí ò dáa Ah, ṣé bó ló lábúrò rẹ̀ tó bá wù ló lè fàbúrò rẹ̀ ṣe tó bá wù ó lè má búrò rẹ̀ báyìí kó sì máa bù jẹ kó máa dẹyìn mọ́ òun ṣàlò ní nǹkan rẹ̀ àbí irú ìwà tàdí òwú òun àìmọye nǹkan tó ti ṣẹlẹ̀ nínú ìlú wa ẹ̀ tó jẹ́ pé tí wọ́n bá ká àbàjẹ́ mọ́ ọ lọ́wọ́ wọn ò ní ní kí wọ́n lọ pa wọ́n wọ́n kàn ní kí wọ́n lọ lè fi wọ́n sínú túbú ọba ni ah, òun ti máa dọ́wọ́ yọ pé kí wọ́n pípa ì pípa náà ni ìbá ò bá jẹ́ àrò dáadáa o èmi ò èmi ò mi ò mi ò fi gbogbo ara lọ́wọ́ sí o. Ah, orí sọ ọ̀rọ̀ rẹ sì níye lórí pẹ̀lú àmọ́ kí ló wá rò pa lè ṣe báyìí nínú ọ̀rọ̀ tá a rẹ sọ fún wa ààrẹ jẹ́ ká mọ̀ pé bàbá ti lè jẹ́ kí n tó ń sọ fún wa wá sí ìmúṣẹ kó wọn da ilé àtọ̀nà òun wọn da méjì fún wa àwọn kódà kan wo mo rí léyìí bíi ọ̀nà àti soríire wa tá a bá wá bẹ́ gidi ta láàní ṣe kọ́lọ́njẹ́ apadà jẹ́yàn mọ́ ni o kọ́lọ́njẹ́ ajẹ́yàn mọ́ ni o nítorí àwọn àgbàlagbà mọ́ pòwe wọ́n ní bí tẹnìkan ò bá bàjẹ́ tẹnìkan ò lè dá o. ẹ bò pa sọ́tà fi nà ya lé mi. ó ń bẹ lórí àjà fún ìyàwó. ẹ dúró náà nígbà bá ti torí owó tẹ́ ẹ̀ nà tí ó tàn tẹ́ ẹ̀ mọ́ rẹ̀ yín tẹ́ ẹ̀ pa dájúdájú bàbá mi ò padà pẹ̀yìn náà ni torí gbogbo ò lè rí wọn ṣe fún un wọn lè mú ṣe sẹ́yìn òru ni àbíṣe lérò pé n mọ gbogbo àṣírí yín bẹ́ẹ̀ hmm. ti mádé òtí tẹ́ ẹ pa tẹ́ ẹ lọ máwọn aláìsẹ̀ hmm. ẹ dákun nígbà tẹ́ máa ṣiṣẹ́ hàn gbogbo ìlérí tí bàbá mi ṣe fún yín ẹ dákun ṣé wọ́n mú ṣẹ ṣé wọ́n ṣe é sẹ́yìn tí ẹ̀ tó láti wojú bàbá mi béèrè mm. ìmọ̀ràn mi sí yín ò le o kẹ́ ẹ rò dáadáa kẹ́ ẹ tó ṣe é ẹ rò dáadáa o. kó má jẹ́ pé ẹ̀yin fúnra yín lẹ́fọ̀ọ́ ara yín para yín tán lẹ́yọ kọ̀ọ̀kan. bọ́rọ̀ náà ṣe rí nu o. mo ń rò náà o ara sì ń sọ̀rọ̀ fún mi pé n ta rẹ fẹ́ ṣe nu o bàbá sì ní rọpa fúnra wa ààrẹ fẹ́ ká para wa tán kọ̀ọ̀kan yìí. bẹ́ẹ̀ni ọbẹ ká rò dáadáa. bẹ́ẹ̀ni ààyè ọ̀rọ̀ ló sọ sórí tá a bá fojú inú wa wò dáadáa a rí i pé ààrẹ lágbára hmm. ó sì lóògùn kódà gan ó lè fọwọ́ ara rẹ̀ báyìí ó lè fi pa wá láì lòròjà ogun kankan hmm. ṣùgbọ́n ọgbọ́n tí ń dá ní pé ká lè bá àfọwọ́ ara wa ká fi para wa. òótọ́ ni o. ṣé mo fẹ́ rà rẹ tì. àmọ́ kí lè rò pa wá lè ṣe báyìí. èèyàn ah, e, e, e, ò yé mi.

ò rán ẹnikẹ́ni níṣẹ́ pé kó lọ kógun jà wọ́n nílùú onílùú rárá o mi ò pàṣẹ fẹ́ni kankan. àbí àmọ́ ṣòṣà lódò pé làbẹ́làbẹ́ ọmọ mọ̀ bí wọn bá tiẹ̀ rán yàn níṣẹ́ ogun kì í ṣèwà akọgun ni wọ́n rán mi. akọgun kábíyèsí dákun jẹ́wọ́ fún mi ta lẹni tó rán wọn ṣẹ́ pé kí wọ́n lọ jagun nílùú ni. kábíyèsí ọ̀rọ̀ náà yé mi àmọ́ ó dá mi lójú pé kì í ṣe kankan náà ọmọ ogun mi mo lè fọwọ́ àwọn ìdílé ọkì mọ́ ọmọ bàbá. Ah! Ah! kábíyèsí. èrò ọ̀bọ̀n mò ń gbọ́ yìí. kí ni ká ṣe báyìí wọ́n mọ̀ pa ọmọ olúwa tán. wọ́n ti dénú. wọ́n ti wọ̀lú. óyá óyá óyá óyá àti ìrókò mẹ́sàn-án olè lọ́ọ́ kó gbogbo ọmọ ogun kẹ́ ẹ bò wọ́n bí eṣú ṣe ń yagi ẹ bò wọ́n o ẹ mọ̀jọ ráyè wọlé wọn ò gbọ́dọ̀ pa wá lọ́bọ̀n lù. kábíyèsí. àmọ́ o ẹ ṣe sùúrù o ẹ mọ̀jẹ̀ káwọn ọmọ ogun ta ẹ̀jẹ̀ sílẹ̀ ṣé gbọ́ mi ó yá ẹ lọ pàdé wọn ẹ wá wá wá wá ṣe sùúrù ẹ bá mi kó nínú àwọn ọmọ ogun tí wọ́n mọ̀ wá ṣọ́ àfin ọmọ wá ṣọ́ ọba àtẹ̀bí ọba níbi o ó yá ó yá ó yá ó yá ẹ̀yìn bó bá ń lọ yà ní ọ̀dọ̀ ààrẹ ni mo ní kó gbìyànjú kó ràn yín lọ́wọ́ nínú ogun eléyìí. kábíyèsí ọwọ́ ẹ̀ pẹ́ ní sàkéèké. òṣèlú náà yìí. mo lọ́mọdé. ó yá ó yá ó yá. lóògùn rẹ o ah, ẹ̀yin ẹyẹ kékeré àbíyẹ tiẹ́tiẹ́ ẹ̀yin àgbàlagbà ẹyẹ àbí fòmùsí àdá mo pè yín lónìí ogun ti wọnú olúwa yìí o ogun gbọ́dọ̀ kó mi o ogun gbọ́dọ̀ kẹmi ààrẹ o ẹrọ báyìí o ọ̀tá kan ní ọ̀tá kan láhùn kádùn kákásán mú kábùrìbùrì kákásán mú ilé tùmàrè nìkan nìkan ló mẹ́tò lè kásán rẹ èyí yá mi sọ̀rọ̀ nga ẹrọ lónìí lónìí o ẹrọ ẹrọ ẹrọ ẹyẹ àgbàlagbà o ẹ̀yin ya me àgbàlagbà o ẹ̀yin ya mi àgbàlagbà o. Ààrẹ Ọ̀nà Kakanfò èyí tí tó fi pè mí nígbà ìjayà lójijì. Ah! ẹ̀yin ìyá tó bẹ̀ dùbẹ̀ lọ láńkẹ́ obìnrin ogun ọmọ ti kógun olúwa ẹ̀ mọ́ mọ̀ jẹ́ kógun oko wa yíyí ọmọ ní gbọmọ irun kẹrẹ ní gbọmọ Ọ̀rúnmìlà. láńkẹ́ obìnrin ogun kò sí dojú ìjà kọ ah! nítorí pé kì í jà láìṣẹ̀ ohun tó bá béèrè ní kẹlọ́ọ̀rẹ́ fún wọn ṣé pàgbára yín ò ká ni. kò ń ṣe pàgbára wo ká o ohun tí làǹkẹ́ bá fẹ́ ni kẹ́ ẹ lọ rèé fún o ah, ah. kí ó lè bá a túba kó sì lè tú sẹ́. àgbà yóò ká ṣé ìgbẹ́lẹ̀ ń kẹ́jú nílọ́kọ̀ ah, ọ̀hún. ọ̀rọ̀ kan inú méje ọkùnrin tó sọ̀ nílé tí ń jọlọ́dà lẹ́nu.

àwọn ọmọ ogun rẹ kan lọ lè fara pamọ́ bẹ́ẹ̀ fi àwọn aráàlú aráàlú ọdún lẹ̀ kọ́ sí àwọn aráàlú wa fẹsẹ̀ yẹn ṣubú ẹ̀jẹ̀ kọ́ dáa tó bá wọ̀ lùlù ẹ̀jẹ̀ kọ́ dáa tó bá wọ̀ lùlù yìí o. gbogbo bá wà rọjú àwọn tá a ṣe sí gbà náà. ó wá jẹ́ ká ṣe ní mọ̀jọ̀ sákọ̀. bá bá ti lù sí náà ni. òun ṣe mí ọ̀hún gbà mí kí ló fa bídẹ́nu ayé gbogbo ẹ̀ tó kù nílùú àbọ̀dọ̀ máa gbọ́ mi o. ọjọ́ méje péré kó fi kúrò lórí ìtẹ́ rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ èmi à ń jẹ́ obìnrin ogun ti ìlú alálẹ̀ odò nípa gbogbo ìlú rẹ̀ mú ni. torí ìlú mi kéré ó wá fi ẹ̀sùn tí kì í ṣe tiwa ó fi kọ́ wa lọ́rùn ìwà ń pọmọdé ń pàgbà ń pa gbogbo ẹni tó bá rí ẹ wá wí fún o ẹni òun ló pe ogun ó sì ti rí ogun kò tí ì rí nǹkan kan torí àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ọ̀tẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀tẹ̀ ọ̀tẹ̀. dùbẹ̀dùbẹ̀ tó mi lókè iná ò gbọ́dọ̀ já o ṣíjú wa dé. oto oto oto oto àwọn òfaramọ nílẹ̀ yìí o oto oto àwọn òfẹ́ o. ní sùúrù o ah, ah, ẹ̀yin aráàlú àbòrò kí ló dé kí ló ṣẹlẹ̀ kí lè fẹ́. a ò lè ní sùúrù mọ́ kí ló dé a ti ní sùúrù tó nítorí àrẹ̀mú ọba tó kú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti ṣòfò nínú ìlú wa yìí tó sì dá wa lójú gbangba gbangba wípé kábíyèsí ọba adédàpọ̀ ló pàṣẹ kí wọ́n lọ ta ìjà aláìṣẹ̀ sílẹ̀. olówó ayọ̀wá lẹ́nu tó fi ń pa ọmọdé tó ń pàgbà ẹ̀wá ní a ní sùúrù kò sí sùúrù kankan bá ní mọ́. sọ orí gbogbo èyí tó ti ń wíwun òwe lásán ló ń pa ẹ̀yin àgbààgbà lù yìí tó bá wù yín kẹ́ gbọ́ tó bá sì wù yín kẹ́ gbà àmọ́ ẹ lọ rèé fiṣẹ́ wa jẹ́ fún ọba adédàpọ̀ lórí àpèrè wípé àwọn ò fẹ́ mọ́ lórí àga o kó fi àpèrè ìlú yìí sílẹ̀ torí pé gbogbo wa la mọ̀ wípé ọjọ́ méje péré ní ọmọgùnbìnrin fún gbogbo wa nínú ìlú yìí tá a bá sì tẹ̀lé gbogbo wa la mọ̀ tí ó ṣẹlẹ̀ àmọ́ bí bẹ́ẹ̀ kọ́ ẹ wá wí fún ọba adédàpọ̀ wípé ọjọ́ mẹ́ta péré la fún kó fi fi àpèrè náà sílẹ̀ torí tí ó bá fi sílẹ̀ ẹ wí fún kí ni ó ṣẹlẹ̀. ẹ já ní sùúrù hmm. ṣé bẹ́ẹ̀ mọ̀ pé gbà pẹ̀lẹ́ kéèfọ́ àwọn pẹ̀lẹ́ ìyá ẹ̀yin aráàlú kí lè fi àṣì. ọba oto oto oto oto oto oto oto oto a ti gbọ́ pé ẹ fẹ́ ẹ̀yin lẹ́nu ìlú ntẹ́ ẹ bá fẹ́ náà láṣẹ àmọ́ mo fẹ́ kẹ́ ẹ sì mẹ̀dọ̀ ẹ gbọ́ ẹ ṣe kí ni ẹ sì mẹ̀dọ̀ ẹ máa lọlé wọ́rọ́wọ́ títí ijọ́ mẹ́ta á kàn sí i ẹ má fàjà mọ́. àwọn ò àwọn ò àwọn ò fara wọn nílẹ̀ yìí o ọba adédàpọ̀ ríra lọ́dọ̀ àwọn ò bá o àwọn ò bá àwọn ò fara wọn nílẹ̀ yìí o ọba adédàpọ̀ ríra lọ́dọ̀ àwọn ò bá o àwọn ò bá àwọn ò fara wọn nílẹ̀ yìí o ọba adédàpọ̀ kábíyèsí ṣé nítorí ariwo tí àwọn ará ìlú ń pa tẹ́ ẹ̀ ń gbọ́n ta òun ló mú yín ronú ẹ rántí pọ́ máa kí ni kábíyèsí wọ́n sì lọ́ọ́ máa kíkan èyí ṣojú èmi mọ̀ dájú wípé gbogbo ohun tí wọ́n sọ pé ẹ ṣe mo mọ̀ gbẹ̀rí jẹ́ pé ẹ lè ṣe ohun tí wọ́n ń wí amẹni tí ò bá jẹ̀bi kábíyèsí kò lè kúgbìn kábíyèsí ẹ gbéra kẹ́ ẹ lọ́ọ̀dọ̀ àwọn olóyè yín kẹ́ ẹ lọ bá wọn sọ̀rọ̀ ó ń jókòó dé. ṣé wọn aya mi mo dúpẹ́ lọ́wọ́ rẹ aya rẹ lọ́ọ̀dẹ ọkọ wọn ṣe bó ti wí. Mm, ó yá ó yá ẹ paradà ẹ paradà. irú paradà wo tún ni. àkàbíyèsí ah, ah, débẹ̀ ti yọjú sáwọn olóyè ni ẹ fagbádá lè kẹ́ ẹ kó gbogbo tó yẹ kó kábíyèsí. koríkowé báńkẹ́ gbogbo ẹyẹ tó kù wọn pa lọ́lọ́ ni ẹ fún lóhùn láàyè kó lóhùn ó fọ o kí kẹ́kẹ́ ó pamọ́ gbogbo yín lẹ́nu. kò sẹ́ni kẹ́kẹ́ ó pamọ́ lẹ́nu ẹ̀yin ni kẹ́kẹ́ yà pamọ́ lẹ́nu ẹ wo ń lé wa kú ẹjọ́ yóò lé babẹ́ o èmi ò sí tán àti gba pọ́n kúkú. lukosi lẹ́nu rẹ̀ ta ni jẹun tájà ń jùlù. kábíyèsí ẹ ṣe sùúrù ni àgbà máa gbà ni. àgbà owó ní gbà èmi ò lè gbàgbàkúgbà àgbà kíni kí n gbà ìgbàkúgbà wo lẹ fẹ́ kírú àgbà tèmi ó gbà ṣé wọn ò wí fẹ̀yìn olóyè tẹ́lẹ̀ kó tó di báyìí ni ẹ sọ̀rọ̀ àná di bá mi mọ́ mi lọ́wọ́ ni àbí wọn ò wí fún yín mo ní kẹ́ ẹ ṣèwádìí ọ̀rọ̀ fínífíní kó tó di pé ẹ ṣèdájọ́ àwọn ọmọ tẹ́ pa àbí wọn ò wí báwọn ẹ wá pa àwọn ọmọ ọlọ́mọ tán ẹ wá fẹ́ di gbogbo ẹrù tí kì í ṣe tèmi ẹ fẹ́ di lé mi lórí ẹ wá o àìpọ̀jù ẹrù là á ṣe sọ̀mísọ̀mí bí ẹrù bá wúwo jorí lọ ájúlẹ̀ ni ó wá pé gbà ó ti ẹ̀yẹ́ gbogbo ẹni kó dínwó alágbàfọ̀ kò yàtọ̀ lé rẹ̀ ìwọ ààrẹ mo sì fi ọ́ joyè àwòdì ó kọ̀ ó lè gbádìyẹ kì í ṣọ̀ràn tẹ́ ẹ dá lẹ́nikẹ́mi ó wá tán odò òdì wọn ò lè gbé. adédàpọ̀. abẹ́rẹ́ bọ́lá rẹ tẹ̀lé ó wá bẹ́ẹ̀ tẹ̀lé wọ́n ní wọ́n fẹ́ lù ọ́ dáre wọ́ tí gbogbo wọn bá bẹ̀rù rẹ láti bọ́ sọ̀rọ̀ èmi ò ní bẹ̀sù bẹ̀bà láti fojú rẹ o. níjẹ́ kọ́ mọ̀ ipò ṣàlàyé ògbè fún nìmú rẹ̀ ìrosùn lẹ́lẹ́yẹ ayéjayé lọ ayé ní ti pa ayé jẹ ọkùnrin mi wù lónìí o bẹ́ẹ̀ mo sọ fún ọ. èmi Àgùnbíadé. mo jẹ́ ọ. ṣé o lójú mo sì fi ríran níwájú èmi wọ́ọ̀kùrú làkúrú ọ̀làkúrú jágun ó gbàgbé pé èèyàn ló gbé kòkò dé mọ́lẹ̀ kó tó dẹ bọ́lá. ń gbàdọ̀ kan. ẹ wá fẹ́ pé bírí kó tó lẹ ní kẹfà mi ìgbà ni wọ́n ń pa ẹnìkan ipá wo odò òdì ẹ lè rí mi pa. ilé lọ pa. èmi. adúlápọ̀ bí o bá lọ dọ̀gọ́gọ́ lọ gbódù òkú mọ́ èmi á sì dọ̀gọ́dọ̀ àgbàlá màá sojú rìsàrìsà ìràwọ̀ ìdájọ́ ọ̀lẹ̀kùn sókè ṣe nílòkulà fún. Hmm. wọ́n wí fún mi wọn gbọ́ wọ́n ní kí n ṣọ̀rẹ́ yàn kí n bá a ṣubú wọ́n ní bí wọ́n bá ti ẹ̀yàn rẹ́ kí n yàn rí ayé kí n tún yan tẹ̀lé ọ̀run ọ̀rẹ́ méjì wọn ò gbọ́dọ̀ ṣe pọ̀ ọ̀run òfin ni jìgìjìgì yún nínú alẹ́ mo lẹ́mọ lójú mo lẹ́mọ lẹ́nu ilẹ̀ mímọ́ mọ̀ wọn ò mọ̀ lẹ́lẹ̀ ah! ààrẹ ààrẹ ìwọ pàǹtírí. mo lẹ́yìn àtúntọ̀ ẹ wá fẹ́ jọba lé lórí nílẹ̀ lórúkú ìrọ̀lẹ́ pa òun jẹ́ mọ̀ pé ènìyàn ìgbà bá dà. adédàbọ̀ adédàbọ̀. ọ̀rọ̀ ọkọ̀ làwọn afẹ́lẹ́ sáfù. abẹ́ rí wá ẹ̀dá abẹ́ mú wá ẹ̀dá ẹ̀rí wá ẹ̀dá bó ti rí ẹ̀dá ní sàyé lògùn òye mo bẹ̀rù yan o. àrẹ̀mú dákun sẹ́rù òkè ń bá wọ ni ládùúgbò gbogbo rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ nínú ìlú wa yìí sọ yẹ kí wòwọ́ yìí ó tún mọ rìn kiri. ẹ̀hún ẹ̀hún ẹ̀hún báyìí ẹ̀hún ìfẹ́ ló ló ọmọ mi jáde. Àrẹ̀mú ọ̀rọ̀ rẹ yé mi <laughs> ṣùgbọ́n ó léwu púpọ̀ fún ọ láti mọ ọ̀rìn kiri lásìkò tá a wà yìí eh, ó yá wa máa lọlé a mọ̀ ríra ń gbà ọba ya. ilé hmm. ọ̀rẹ́ mi ni. lí hmm. ǹjẹ́ lí àmọ́ mi wọ́n ní bàbá mi ni. ẹ ẹ ẹ tẹ̀rẹ́ wọ́n ti kó ni. àrẹ̀mú nfẹ́ o wérékéré wò ni ó sì á máa rokúro bàbá mi dákun bàbá mi ò kú o. kẹ kẹ lọ tẹ̀rẹ̀. ṣèbí yóò jẹ́ obìnrin tẹ́lẹ̀ mi. sákì o sákì o mo o sákì o. olúwa mi ní kẹ́ ẹ yọjú sáwọn nulẹ̀ kẹ́ ẹ tó lọ páwọn fẹ́ ràn yín sórí adé. àárọ̀ pé mo wà ń bí yẹn. ìmọ̀ ẹ sọ fún bàbá mi pé yóò yọjú sí wọn kó tó lọ. ọ̀dà tó rí báyìí tó rí báyìí. bàbá bàbá náà bàbá náà ṣe bí àjẹ́ dákun ṣé àgbẹ̀ ni bàbá ẹ̀ ni. ààrẹ mu so mọ bẹ̀rẹ̀ dákun sọkùnrin mọ lajẹ ni. ẹnẹ ẹ máa rọ ẹnẹ ẹ máa rọ ẹnẹ ẹ máa rọ. ọ̀rọ̀ rẹ mọ pa mí lẹ́rìn gbogbo ìgbà. Bàbá mi. àrokò ni àrokò ńlá ni ààrẹ fi ránṣẹ́ sí mi ṣé orí léyìí tó yọ tó dàbí ìkódẹ yìí pẹ̀lú aṣọ pupa ogun ló túmọ̀ sí ò wá rí èpo àjẹbù tí wọ́n fi bò yìí ó túmọ̀ sí àṣírí mm-hmm. ààrẹ pàrokò ránṣẹ́ sí mi nìyí wípé kí n fi ipò àwọn bàbá mi sílẹ̀ ó ní bí bẹ́ẹ̀ kọ́ òun ó tú àṣírí mi kí gbogbo ayé ó gbọ́. Hmm. Hmm. Ah, kábíyèsí kẹ́lẹ́dẹ́ tí eh, eh, eh, ẹ ṣe àṣírí sí hmm, ọwọ́ rẹ o. ọmọ mi ilé ayé lórí mi èmi ò mọ̀ wípé ọ̀dàlẹ̀ lèèyàn ààrẹ dà mí ah, ó mọ̀ ṣe o ènìyàn ò sí mọ́ àyédèké ààrẹ dà mí àmọ́ ọmọ mi mo fẹ́ kó o fèyí kọ́gbọ́n mo fẹ́ kó o fi kọ́gbọ́n kó o mọ̀ wípé ènìyàn ò ṣeé gbẹ́kẹ̀lé wọ́n gbára lẹ́ni kankan nílé ayé bẹ́ẹ̀ ni. Eh, ehm. ah, ah, àmọ́ fàṣàdé eh, eh, nìkan gbàgbẹ́ hmm, gbàkẹ̀lé o. Ah. rárá o má gbára lé nìyẹn má gbẹ́kẹ̀lé nìkankan gbọ́kànlé olódùmarè ọba tó dá ọ sáyé òun ló mọ ohun gbogbo ló sì lè ṣe ohun gbogbo ṣé ohun tó fa sábàbí èyí mo pe babaláwo mi níjọ́ kan mo ní kó wá bá mi dífá kó wá dífá ìgbésí ayé ẹ̀yìn ọmọ mi. kábíyèsí aláṣẹ kejì ọ̀sà ìfanikadé ọpẹ́ lérí kí bàtọ̀ pẹ́ lẹ́sẹ̀ káàsì ọgbẹ́nu pẹ́ kése ẹ̀yìn kábíyèsí ifá ti sọ̀rọ̀ lórí àwọn ọmọ yín tẹ́ ẹ dáfá fún. aláṣìírí kí ni ifá wí. ifá ní iṣẹ́ òní ṣẹ́gun kọ́bà lérùn ìròlẹ́jà kàlàmùgò kọ́bà lórúwà adífáfá ní ìkáyé ifá ní àwọn ọmọ tẹ́ ẹ bí pátá ológun ọmọ ni wọ́n. ìràwọ̀ wọn ó sì tàn pàápàá jùlọ àkọ́bí yín ifá wá ní tẹ́ ẹ bá dàgbà tẹ́ ẹ dògbó tẹ́ ẹ rebi àgbáre àkọ́bí yìí ni ó goríko bàbá yín. ó tẹ́ mi lọ́rùn. ṣùgbọ́n kan wà bẹ́ẹ̀nbẹ́ ṣùgbọ́n ńlá ni. aláṣìírí. kábíyèsí. ẹ ṣùgbọ́n wo ló wá wà ń bẹ́ẹ̀. kábíyèsí. láwọn mi ni bàtà ké. ifá bá dépò bàbá yín ìgbà rẹ̀ ò ní sànlú àsìkò rẹ̀ ò ní tùlú la eku ò ní ké bí eku ẹyẹ ò ní ké bí ẹyẹ pàápàá jùlọ ọmọ èèyàn ní fọ̀n bí ọmọ èèyàn láṣìírí kábíyèsí ifá ń tọ́ka sí pé àkọ́bí mi òun ló máa gorípò bí tí mo wà lágbàbá rẹ̀ bí àgbárí kí wá ló fà á tí ìlú òfin ní rojú tọ́dẹ̀dẹ̀ òfin ní tòrò nígbà tó bá bọ́ sórí àléfà. ẹ̀sẹ̀ ń kábíyèsí èmi náà máa ń tó lè fà á. tó bá rú ni lójú à ń bilẹ̀ léèrè bá ní béèrè lọ́wọ́ ẹlẹ́rìí ọgbọ́n ifọ̀ olókun aṣọ̀rọ̀ dayọ̀ iwájú ọkọ ọgbọ́n ìyẹn ọkọ ọgbọ́n èyí lọ́sùn ọlọ́pàá lọ́sùn àárín ìta ọ̀run fá. àgbélégbọ́n ń tọgbọ́ àgbélémọ̀ ti mọ̀ bá a bá pẹ̀lú ìlú oríta làtúmọ̀ rẹ̀ sí ire fá kí n mọ̀ túmọ̀ rẹ̀. kábíyèsí ìfádàkùn orí mi rè o òtúá méjì lọ́yọ̀ lójú pọ́yìn. òtúrá. ifá ní irọ́ ń parọ́ fúrọ́ èké ń parọ́ fèké adífá fún olórí abọmọlẹ̀ ń fẹ́ àyẹ̀mọ́ ìfàbọ̀mọlẹ̀ kú ó ń sòsí kí ó dé ìwọ ọmọláwo mọ́ràn àìfó lórí abọmọlẹ̀ kú ó. Ifá ní pé Gẹ́gẹ́gùn ò ti ní fi ọmọ yìí kù láwùjọ. Ifá ní ẹ tẹ olórí yín nú dáadáa. Ifá fi ń yé mi wípé ńgbà tó wà nínú oyún àkọ́bí yín yìí àṣírí ńlá kan bẹ ní inú rẹ̀ tí ò sọ fún yín Ifá ìyẹn tẹ̀ ẹ́ nú dáadáa. Hmm. olórí kòròkòrò là rán fún adití mo tún fẹ́ bí ẹ lẹ́ǹkan sí kó dẹ̀ jẹ́ ìgbà kẹ́yìn tí máa bí ẹ kí ni nǹkan àṣírí tó o ṣe nígbà tó o wà nínú oyún adéòtí mo fẹ́ kó o jẹ́wọ́ fún mi o bí bẹ́ẹ̀ kọ́ eh, bí bẹ́ẹ̀ kọ́ wàá jáde láàfin yìí o kábíyèsí ẹ dàgbẹ́ foríjì mi mi ò mọ̀ mọ̀ ìgbà ìmọ̀ ni kábíyèsí. ìgbà ìmọ̀ ni ó ti wáyé ọ̀dà jẹ́ ká jọ gbà pé ìgbà ìmọ̀ ni àmọ́ mo fẹ́ kó o jẹ́wọ́ nǹkan ọ̀hún tó ṣe kò léwu dé. Ah. mo jẹ gbèsè kábíyèsí nígbà tí ẹ fẹ́ mi níyàwó mo ti lẹ́rìí tí mò ń fẹ́ tèmi àti ẹ̀jì dìjọ́ ń fẹ́ra wa ẹni ọ̀hún sì súnmọ́ yín tèmi àti ẹ̀jì sọ wípé ọ̀rẹ́ lásán la jìjọ jẹ́ kábíyèsí. ẹni ọ̀hún súnmọ́ mi. bẹ́ẹ̀ni kábíyèsí. ẹni tó súnmọ́ mi pẹ́kípẹ́kí. bẹ́ẹ̀ni kábíyèsí. láti ìgbà tó o ti wá dé inú ayé mi èmi ọ̀rẹ́ ni méjì tí wọ́n rẹ̀ súnmọ́ra tẹ ẹjọ́ ń ṣọ̀rẹ́ ló kọjá adékúnlé àbúrò mi. kábíyèsí adékúnlé náà lèmi àti rẹ̀ jọ ń fẹ́ra wa. àbúrò mi. bẹ́ẹ̀ni nígbà tẹ́ ti wá fẹ́ mi léṣù lọ́kà tí mo ti lóyún adéòtì ẹ̀yin ọ̀hún làjẹkúnlé wá bá mi sọ wípé kémi àti òun kájọ mọ́ lájọṣepọ̀ mo sì yarí ó ní bẹ́mi ò bá gbà fún un òun pariwo gbogbo ìlú ògbọ́ pé kábíyèsí gba ìyàwó òun bàdékúnlé ṣe fọgbọ́n tọ̀ mí lọ́lé rẹ̀ nu. No fi tipátipá bá mi lájọṣepọ̀. Ah, kábíyèsí ẹ dákun kábíyèsí ẹ bò mí láṣẹ ní kábíyèsí ní kábíyèsí. ẹ̀yọ̀ wọn ni. ní wọn ni. kábíyèsí. ó kábíyèsí. ìwọ náà sùn. ó sùn. kábíyèsí. kò rẹ̀. ẹ dákun kábíyèsí dákun dákun dákun ẹ wo gbọ́ òun ò lẹ́yìn kan báyìí tí mo lè sọ̀rọ̀ òun fún àṣìṣe kan ṣoṣo tí mo ṣe nù kábíyèsí ẹ̀fọ́ríjì mi. olórí kí ló fà mí dẹnu ayé adékúnlé bọ láṣepọ tónítóní. lùgbà tó mi lókè yìí la ò gbọdọ̀ já o. ayaba. ṣèjọba ni. ààrẹ ò ráyè ní báyìí bọ́rọ̀ òun mọ̀ ṣe rí nù ẹni tí wò ní bá ní lọ àbúrò mi àbúrò mi tá a bí tá a bí lé ah! mi ká gbọ́ pé àbúrò mi tí wọ́n bí lé mi ni ó mọ̀ bá yà mí láṣepọ̀ kò tún wá bá aláṣepọ̀ ó lọ́ọ́ bà lé oyún ìyàwó ọba kàyéfì ìgbà mi á ti ṣerú ẹ̀ sí. olúwa mi kàyéfì ni ọ̀rọ̀ lágbára lélẹ̀ olúwa mi sẹ́yìn rò pé o lè ṣe póun gangan olópinlẹ̀ oyún ni bí o bá ṣe póun olópinlẹ̀ oyún èyí ó mọ̀ bá lóyún olóyún. bíbú ọmọ bẹ́ẹ̀ bá wá dàgbà nísìn àwa yóò mọ fojú ọmọ bá wò wọn wàá fi irú rẹ̀ jọba ìlú ò máa rí bákan bákan wọn wàá pẹ̀lú òtòrò. ó a ní fúnra ọmọ bẹ́ẹ̀ jọba kí ló tóró bí. Eh, ibi tó sún mi sínú ó tójú sún mi o. olúwa mi eh? ṣe rọrọ pé o ti àbá lóyún ìyóò tí a wá lè bí ọ̀rọ̀ Adékúnlé. Adékúnlé àbúrò mi. bẹ́ẹ̀ni olúwa mi ẹ mọ adékúnlé pa alágídí ni o. alágídí ni. adékúnlé mọ̀ lè dé lọ́sọ̀kọ̀ orúkọ kókó ń lò lọ́mọ òun fẹ́ gbọmọ òun. kò ní lè ṣe é nítorí pé èmi mo lọ́mọ ó mọ̀ pé èmi mo lóyún ó sábà lóyún ìyàwó mi ni èmi mo lọ́mọ ọmọ ìṣọmọ àlè àmọ́ ó sábà lé ní. kábíyèsí ẹ̀yin lẹ́yìn rò bá wọn ó lè ṣe o ẹ jẹ́ tètè wá nǹkan ṣe sí o kékeré láti pẹ̀ka àkókò o. ààrẹ ó dà òun pariwo ká wá nǹkan ṣe ká wá nǹkan ṣe kí ni nǹkan ọ̀hún tá a fẹ́ ṣe gan-an. olúwa bẹ dápá. ká ṣe kí kápá ààrẹ ẹ̀mí èèyàn ò tiẹ̀ wá jẹ́ nǹkan lójú rẹ pípapípa náà wà ní gbogbo ọ̀rọ̀ kan ni ó mọ̀ pé wọn ò lẹ́mìí ká pààyàn ó mọ̀ jẹ́ ká pa ẹ ò ṣe bá mi wọ́n náà mí ìta lé gbégbá jókòó pa lọ tá a bá gbà láwọ̀ jẹ̀ ńkọ́ a sì lè kúrò láàrin ìlú. ààrẹ ìmọ̀ràn tó mú wá yìí ó sunwọ̀n púpọ̀ ó dáa tó bẹ́ẹ̀ gẹ́ àmọ́ mo fẹ́ kó rántí pé adékúnlé tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí aríran ni ó sì lágbára tó bẹ́ẹ̀ gẹ́ ṣé ẹni tó wá nírú agbára òun ṣé irú àṣà kéékèèké a mọ wọlé sírú wọn lára ni olúwa mi ẹyẹ fi irú lẹ́fẹ̀ mi ẹ̀ nǹkan ju nǹkan lọ sẹ́yìn ọmọ pé ibi tí ẹnìkan pín sí ibi ẹ̀ńtẹ́ lomi ti bẹ̀rẹ̀ ni olúwa mi ti ń bá kọlù tí ń bá kàn lára ó di gbére káàrin késekése gbére nu kàárí wòsàn ti fi jáde tẹ́mi kankan fi jáde láyé. ẹ fi irú lẹ́fẹ̀ mi àṣírí ńlá tí mo fi lé ààrẹ lọ́wọ́ nù o àṣírí yìí ni ààrẹ fẹ́ fi dè mí mọ́lẹ̀ òun ni ìtumọ̀ àròkọ tó mú wá pé kí n fìlú sílẹ̀. ó mà ga ọ. ẹ̀bọ̀ wa ni àbúrò mi ọ̀hún ó wà báyìí o ó kó làákàyè. látìgbà tí àbúrò mi ti kúrò nílùú mm-hmm. èmi ò mọbi tó lọ tòun tẹ̀tẹ̀ lára ah. wọn ò mọbi tó ń gbé wọn ò gbúrú rẹ̀ títí dọjọ́ ìnìmọ́. kama máa tẹ o. Ah, ayé. Ah èèyàn ò sí mọ́ ayédèké babaláwo mi sọ fún mi ó ní mọ́ gbẹ́kẹ̀lé oníyàn ó ní kí n mọ́ gbára lé wọn láì mọ̀ pé ibi tí wọ́n ó gbà yọ sí mi rẹ̀ hmm. mo finú wínú mo wá jẹ́wọ́. Hmm. hmm ke ke hmm. ká máa ṣe ká máa ṣe báyìí o. ọmọ mi hmm? kò sí ṣíṣe kò sáì ṣe hmm. ọ̀kan ṣoṣo lẹ̀mí tí Olódùmarè fún wa mo sì fẹ́ kó o dáàbò bo ẹ̀mí ara rẹ ó wù mí kó o sásàálà fún ẹ̀mí ara rẹ kó o sá kúrò nílùú kó o mọ gbàgbé òdì kejì lọ. Ah. ìdí rèé nítorí pé àwọn ọ̀bàyéjẹ́ èèyàn tí wọ́n pa ẹ̀gbọ́n rẹ̀ hmm. wọ́n ṣì ń bẹ láyé hmm. wọ́n ń bẹ nípò ó ṣeé ṣe kí wọ́n tún máa gbèrò láti pa ọ́. Ah. Ah. tí mo bá sì ṣe ẹ̀ kí ó máa ṣẹlẹ̀ sí ẹ̀yin àti alẹ́ tí ń bá lọ. kò sí ohun tí yóò ṣẹlẹ̀ sí wa olúwa ń bẹ pẹ̀lú wa àmọ́ ìwọ sàsálà fẹ́mi rẹ̀ kí ìwọ ọmọ lọ kó o fà wá sílẹ̀. kẹrẹ ní ní sinmi àbí àṣà tó ń bọ̀. Ah, ah, lára o. Ah. bó bá ti yá kì í pẹ́ mọ́ béèyàn bá pẹ́ lórí mi èsìkéṣe ọmọ ọba ni níbẹ̀ àti wípé bó o bá ní kó o mọ ọ dira kó o tó lọ ṣé o mọ̀ pé bó o bá di ẹrù dání àbáṣọ ló gbé kápá àwọn ìlú ò fura sí ọ wípé ò ń sá lọ nílùú mo ò sì fẹ́ kẹ́nikẹ́ni ọmọ mo fẹ́ kó o gbéra kó o mọ ọ lọ báyìí ní kíá kíá kíá. làbàkẹ́ ah! kí ló wá dé tí ọ̀rọ̀ mi wá dé tó bá wọn lọ́dọ̀ rẹ̀ kí mo fi sí ọ gan-an mo ní mo fẹ́ fẹ́ ọ ọ̀pọ̀ ọ̀dẹ̀ fẹ́ mi làbàkẹ́ mo mọ̀ fẹ́ fẹ́ ọ ṣàyà gangan ni táàjọ máa ṣọlá láàrin ìlú tásìmọ̀ jọ ṣọlá nínú àgbàlá mi ni. <laughs> ààrẹ ẹ jọ̀ọ́ ẹ yọ̀ǹda mi n ò lè fẹ́ yín kàkà kí n fẹ́ yín n ò máa kúkú fẹ́ gbọ́n mi. ah ó burú tó báwọn ni àbẹ́mi mo burú tó báwọn ọmọ fẹ́ gbọ́n rẹ̀ a jẹ́ pé bẹ́gbọ̀n rẹ ti ń ra ọmọ abẹ́hùn ti ń ra ọmọ abẹ́hùn ó gbádùn mọ́ ọ̀nù. Hmm. kì í ṣe pé ó dùn mọ́ mi àmọ́ n ò fẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ sí ìyá Fọláṣadé kó ṣẹlẹ̀ sẹ́mi náà ni nítorí pé gbogbo ìlú wa yìí ló mọ orí ikú tó pa ìyá Fọláṣadé. ó dáa ò irú rẹ̀ ò lè ṣẹlẹ̀ sí ọ tó ọba ti ṣàṣe lọ́sẹ̀. ṣé o rí. kóbìnrin mọ ìyáálé ti lápá ntẹ̀mí ṣé ọgbọ́n kó lè ṣẹlẹ̀ sí ọ mo nífẹ̀ẹ́ rẹ̀ kò sí tí n sì lè ṣe fún ọ bọ́ba ilé gbà sí fún ọ. ọkùnrin rẹ̀ balẹ̀ sọ̀wọ́. lọ sí ibò tó mọ bẹ̀rẹ̀ àwọn àwàdà rẹ̀ ṣé ọtí wá di ẹ aráàdà lójú ẹ nù ni àní wọn fẹ́ bàbá mi lórí oyè gbogbo ìlú ọwọ hmm, hmm. ní àwọn àwọn fẹ́ máa dá yẹn lọkàn ṣé èmi nìkan ni wọn fi máa gbé ọrin tí bàbá mi dá ni èyí náà ti ní kí n kúrò ní inú ìlú wa ò torí ọ ní òfin mi ní sáà táwa yẹn ìyún mọ̀ lé díẹ̀ ọ̀dà ńgbà ó kúrò nù hmm. níbo gan ló ń lọ. ṣé ẹ̀mí hmm. àìmọ̀ mọ tí ó lọ àmọ́ hmm, ẹ̀yẹ́dùà ẹ̀ sọ ibi tí ń lọ fún mi. o mọ̀ sẹ́rè ọ̀dà àrẹ̀mọ̀ ó bá wa lọ hmm. dákun mọ́ fojú mi ọ̀nà. ọjọ́ wọ́n hmm. sì pé tó padà wá mú mi dákun. ẹ ẹ̀yin wàyí fojú ẹ̀ sí ọ̀nà ọkàn balẹ̀ lọ́gọ́rẹ̀ rẹ̀ gbòwá yìí kò ní ti wù ẹ̀ nípa wa mú wa àgbà rẹ̀ gbòwá rẹ̀ nípa ẹ̀kọ́ ọ̀rẹ́ ṣàjẹ́ lọ́kùn tó lè sọ fún mi kò nífẹ̀ẹ́ mi. méjì hmm? wo náà mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ̀. kí ló tọ́. kódà tó bá jẹ́ bó o ti fẹ́ mi mo nífẹ̀ẹ́ rẹ̀. nífẹ̀ẹ́ mi. ọ̀dùn mọ́ mi tí bá bẹ̀tẹ́lẹ̀ ti pẹ̀lú lẹ̀ pẹ̀lú lẹ̀ lọ́ọ́ nífẹ̀ẹ́ ẹ̀ máa dúpọ̀ láti àṣẹ. ìsìnkú mi ní bẹ́ẹ̀ á ìbẹ̀rẹ̀ lọ́gbà ẹ̀rí bẹ́ẹ̀. kábíyèsí aláṣẹ ìkejì òrìṣà hmm. iṣẹ́ tẹ́ ẹ rán mi mo ti jẹ́ o hmm. àbọ̀ rẹ̀ náà mo ní wá wí fún yín. ẹ̀jàmbá kan. kábíyèsí ifá ní kí gbogbo rògbòdìyàn ìlú yìí ó tó dáwọ́ dúró àfi tí ọba bá wàjà kú. bẹ́ẹ̀ ni kábíyèsí àìjẹ́ bẹ́ẹ̀ kò sí bàbá ńlá ẹni tó lè dáwọ́ rògbòdìyàn yìí dúró nílùú àbòrú kò lẹ́bọ kò létùtù. fàyàlé kò lẹ́bọ kò létùtù. àfìgbà tí yan adé kó bá mi po. ìyàn adé kí n dáríjì ọ. fi dáríjì ẹ o olúwa ọba lọ́ba olùdáríjì èmi náà gbà pé kò sẹ́ni tó kọjá àṣìṣe mo ti dáríjì o àmọ́ mo kàn rántí ọ̀rọ̀ àwọn àgbà tí wọ́n sọ wípé èèyàn ogún ọdún amọ́ ọjọ́ ni lọ́wọ́ òòrá ṣìṣe ọjọ́ ohun tí wọ́n ṣe òun ló wá di wàhálà sí mi lọ́rùn báyìí gbogbo olúwa ní kí n fi orúkọ bàbá mi sílẹ̀ kí n wọ̀gbẹ́ láláì ṣàbẹ̀tẹ̀ gbogbo ẹni tí mo fàṣírí lé lọ́wọ́ ó bà mí lójú jẹ́. Hmm. gbogbo igi tá a fẹ̀yìntì ó fi gbogbo ara ṣẹ̀gùn ẹni àpé ó fẹ́ni lójú ó fata sẹ́nu. gbogbo ẹni tá a bá tún fẹ̀yìntì ó tún já láròká ẹ̀dá ta la wá mọ̀ tá à ń fojú jọ nílé ayé ọ̀rẹ́ wo la mọ̀ tá à ń sùn tì ẹ rí i pé ọ̀rọ̀ tí bá ń dún oníkálukú àfi kó oníkálukú mọ́ bá orí ẹlẹ́dàá rẹ̀ sọ ni kéèyàn mọ́ gbẹ́kẹ̀lé èèyàn mọ́ Olódùmarè ọ̀rọ̀ mi jọ̀wọ́ rẹ̀ kábíyèsí ẹ wò ìmọ̀ràn tèmi rèé kábíyèsí bí wọ́n bá ní wọn ò fẹ́ wa nínú ìlú yìí mọ́ ẹ jẹ́ àlọ́ọ̀lẹ̀ ẹ̀bùnmí ká lọ rèé tẹ̀dó síbi tó jìnnà bí wọ́n bá ní wọn ò fẹ́ wa ń lù ká sì lọ́bi tí wọ́n ti fẹ́ tiwa. Hmm. ìyún adé. kábíyèsí òdodo ń bẹ nínú àmọ̀ràn tó mú wá wọ́n ní bí wọn ò fẹ́ mí nílẹ̀ yìí wọ́n lọ sílẹ̀ ní ìtuntun lóòótọ́ lójú sọ́mọ̀ ń dúdú gbogbo lẹ̀ ń kún dàn ìdọ̀yìn bí káyé ó parẹ́ èmi náà gbà pé ayé ò ní parẹ́ àmọ́ irú ìmọ̀ràn tó mú wáyé fún mi lónìí sọ́la kí n fi rò ó bóyá nígbà tí ó bá fi di bí alẹ́ ọ̀la mo lè gbà bó ti wí ìpè ká kúrò ńlẹ̀ yìí ká gbalẹ̀ ní tuntun lọ. ẹ mọ wulẹ̀ ṣe yọnu mo ti rán àrẹ̀mú níṣẹ́ kan ah! àwọn ó lọ bá nígbà tá a bá ṣe tán tá a fẹ́ gbéra. Ah, kábíyèsí hmm? ẹ bá sì ti wí fún mi eh, tẹ́ẹ̀sì mọ bọ́rọ̀ ọmọ yìí ti jẹ́ ẹ mọ̀ pé àrẹ̀mú ojúkẹ̀pojú kan èrè ni lọ́dọ̀ mi. olórí fọkàn rẹ balẹ̀ mi bí o mọ̀ pé ẹyin lójú mi làrẹ̀mú náà jẹ́ bákan náà kò séwu lóko àfi gèrè àparò fọkàn balẹ̀ fọkàn ọmọdé àwò lágbá adé afájú tóbi tí ń ṣàyà gan ní ẹkún wọn ni ó ká ilẹ̀ ẹ̀bọ̀ ni kó yà wá ṣe ẹ wo jàgbà méjì láàrin bẹ́ẹ̀ eruku lálàlá eruku ẹ̀pọ̀ ọba tó jẹ́ ẹ̀. àbí tẹ́tí ìlú wa. Hmm, mo jẹ bí àwọn kan. Oh. pé kẹ́yìn bá mi ọ̀la. àbí kí wá tó wá láǹfààní ọlá téèyàn wá téèyàn jẹ gbádùn. àbí bí n bá tó táyé wá. ṣé ká wá lọ́lọ́lá ni àbí wà ìlú ni ni kẹ́dà bá ọba wàjà ìlú ò lè tó ṣé ká wá pé kọ́ba ojú ayé ni kí ìlú ó mọ̀ dàrú àbí gbogbo ẹrù ẹ̀ṣẹ̀ tí gbogbo òlú rù ọba náà gbọ́dọ̀ gbé kalórí kọ́ba ó wá fi ẹ̀mí rẹ̀ dì ọláṣadé orí ìrònú yìí náà ló ṣe wà o ò mọ́ fi ìrònú para rẹ àti pé ṣé bó o ní àrẹ̀mú padà bọ̀ wá mú ọ mọ́ fi ìrònú para rẹ. Ah. nígbà wo lákòókò wo gan-an mo mọ̀ tárẹ̀mú padà wá mú mi eh? àti pé ibi tó lọ gangan ní pàtó ń hmm, mọ́ kòkòrò mọ́ yín lára ni ó yẹ kí ní kọ́lá lè bẹ́ẹ̀ ní sógun ni èmi láyé iṣẹ́ ẹ̀yin ò gbọ́dọ̀ wá jíjẹ́ bẹ́ẹ̀ mi. Ah, bàbá ajíṣẹ́ kódà parapara lé ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀mẹ́ta ńlá wá àárín àbáyín ni kódà a sì jíṣẹ́ fún làbákẹ́ àti fọlásadé pé wọ́n bá wa sọ fún yín pé a àbáyín ajíṣẹ́. bẹ́ẹ̀ ni bàbá a sọ fún wọn kọ́ jíṣẹ́ fún pé a yín o òun jíṣẹ́ ni. Eh, bẹ́ẹ̀ ni bóyá wọn ò rántí jíṣẹ́ nù bó wà ní nísìnyí <laughs> ó ti di ṣíṣe iṣẹ́ tẹ ẹ bẹ̀ wá àti yanjú rẹ̀ kódà inú igbó àjùmọ̀rẹ́ lọ́hùn ibẹ̀ la lọ lè <laughs> yanjú. pé tí bá ara kọ̀rọ̀ yóò ti dọ̀rùn ẹ ti bá ń pàdé olórí ibù. bẹ́ẹ̀ ni bàbá débédébé. <laughs> ẹ pátá ni ẹ gbẹ̀gbọ́n mi àbí o ah, àṣẹ níbi gbogbo yín. Ah. ní ní tó ṣe pé torí tiẹ̀ náà la ṣe ń ṣe é kò sì ní dáa fún yín. Ah, ìjọba lè ń gbè ṣé mo rán yín iṣẹ́ ni. ṣé ẹ mọ̀ pé tí mo ń ṣerú rẹ̀ ti pẹ́ abẹ́gbọ́n mi tẹ́ ẹ pa yìí gbogbo ayé ni ó bá wà dá. ọjọ́ tó kù bá kúnlá ilẹ̀ ọpọlọ ẹ̀kọ́ lókun oṣù òjò àgbọ̀lódù ṣíṣú ní ṣùkì lọ ogun tó ń bọ̀ kó pòórá mọ́ ni. bàbá rẹ̀ bí bí ọ̀nà lẹ́yìn tèmi máa mú lè òun ṣe mí òun gbà mí. kí ló fa bídẹ́nu ayé. dùgbàdùgbà tó mi lókè iná ò gbọ́dọ̀ já o. ọmọ tí sori ibú o ọmọ tí pàdánù gbogbo nǹkan ní mi mo pàdánù ọmọ mo pàdánù ọkọ ẹ̀wọ̀n aráyé mi olóyè ẹ̀rí pé mo mọ̀ ti ṣẹ̀ sí i. olórí má má fi rònú ṣe ra rẹ léṣe wò sórí ti tọ́jú gbogbo olú ìpátá ní òtọ́jú rẹ ṣòwárí ti àrẹ̀mú ọmọ ọba àwa kàn báyìí ni obìnrin wà nǹkan bẹ̀rẹ̀ á wà kàn ní ó wíwá kàn ní àwa kan àní ọmọ ṣe mímìmì mọ́ òrìkú tí kábíyèsí kú ó kú kú akẹni o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ikú ìlú ìlú kù. bẹ́ẹ̀ni. sọ wá rí lẹ́yìn tí kábíyèsí ṣe yìí ó kọrin òní parí náà òun ètò ìlú yìí láéláé sórí ní títí ẹ gbogbo olùmí ọ̀tọ́jú rẹ ìwọ fọkàn rẹ balẹ̀ so o ti gbọ́. ìyá kan ò ní jẹ́ ọ́ lẹ́nu kan ò sì ní mí ọ́ o ti gbọ́. báwo ni ìyá rẹ ni ọdúnàpọ̀ mọ̀ sọ pé òun ò já mi lẹ̀ ọmọdé pàkó ti fi mí lẹ̀ ó fẹ́ mi nìkan sílẹ̀. olórí àní oyè bí bá òun mọ yẹwé bá òun mọ àwa yìí báyìí a sì kún fún ọ ká máa tọ́jú rẹ wọ afẹ́sáré lè ṣèpàdé kékeré kan bí n bá ti ń kú òǹbí ìpàdé òun báyìí ọ̀dọ̀ rẹ ni wọ́n máa bọ̀ kọ̀ wá ṣe pé kí n dé tán kọ́ mọ́ ṣe mẹ́rin yọ́dún mi o olórí bàbá wọn a ti sọ fún ìyálóde kò nẹsẹ mi tí ọmọ ṣe báyìí ju pé kọ́ ọmọ jókòó tí ọ̀nà tó ti bọ́ àbí. bẹ́ẹ̀ni. ìyá yìí máa ti pọ̀ jù ọ́. mo ní jíjà yé mi. ṣùgbọ́n pé ọ̀rọ̀ olúwa yìí ti gbẹ̀gẹ́ báyìí hmm. Hmm. mo sì ń wòye ọ̀rọ̀ kan o tó mọ̀ pé ọgbọ́n kí ààrẹ lè bá di ọba àbí ìgbọ́gbọ́n ti ń dá. gbangba gbangba báyìí ló ṣẹ̀ṣẹ̀ sọ sí i lọ́kàn èrò ń wá sí mi lọ́kàn ni àbí kí ló lè ṣẹlẹ̀ tí ààrẹ ò fi ní ká lọ lè pààrẹ̀ mọ́ ọba. ọgbọ́n ti ń dànù òun kan náà iná òun náà ní gbẹ́mi ọba gbóná títí títí títí tọ́ba òun sì fi wájà. ó tọrọ lọ sàn àmọ́ abájọ. Ah, ah, ah, ah, ah, ah, ah. abájọ abájọ tá a rẹ fi máa rán wa lóko dé tòru tòru ah, ah. ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi báyìí ni sọmọ pé wàhálà tá à ń fà sílùú tẹnìkan kò mọ̀ pé wà là ń dálẹ̀ sọmọ pé wàhálà lọ́tún wàhálà lọ́sì wàhálà níwájú wàhálà lẹ́yìn sọmọ pé ní ló jẹ́ kọ́ba ó tètè wàjà ó ní mo sì ṣe ń wo yìí àbàmọ́ kọ́ mọ̀ jẹ́ pé ẹsẹ̀ bọ́ba ṣe wàjà àárín àárín mi àti ẹ lọ́wọ́ àwọn ah, àárín mi àti ẹ lọ́wọ́ àwọn alákọ̀ọ́bà. mo ti gbọ́ so sì mọ̀ pé tí ààrẹ bá tiẹ̀ tún lè di ọba ìlú yìí. ayé wa ta tí a bàjẹ́ nù. ọ̀tá ọ̀tá ń tòótọ́. ó ti bá ó bàjẹ́. nítorí pé ẹni tí o ti jọba ti ń dà lórí iboribo ẹ̀mí ọ̀yàn ọjọ́ lójú. Ah! ẹ dàkún bọ́ bá dọ̀bà ńkọ́. Hmm. jóná kí la wá fèsì báyìí. Ah, kò yé mi o kò yé mi o ó sú mi o. àṣà alẹ̀ wa yìí kò gba pé kó pẹ́ jù tọba kan bá wàjà kọba mi tó dúró yìí. bẹ́ẹ̀ni. ó pẹ́ jù pátá pín ìjọ méje a gbọ́dọ̀ ti fọba tuntun jẹ́ tọba kan bá lọ. ọ̀hún ààrẹ ìyẹn wá yá jù èrò ọkàn ti tèmi ni pé o mo rò pé ó yẹ ká kọ́kọ́ ṣètùtù lù kí ìlú ó lè tùbà kó lè tùṣẹ́ ká tó wà fọba mi jẹ Eh, ìyálòde eh? ọ̀rọ̀ wà lọ́rọ̀ tó sọ àmọ́ tá a bá tún àfojú mi wò á mọ̀ pé ìlú wa ẹ̀ ọ̀gbà kẹ́yìn òfilẹ̀ láàrin ọjọ́ méje kan mọ̀ sí olórí mẹ́. bẹ́ẹ̀ni. Eh, àṣàlù ò sì fààyè gbà ẹ̀yẹ́ á tètè káwọ́ ọ̀tún káwọ́ sí káwọ́ ní tá a bá fi sórí àpèrè. gbèsè jẹnu. Mm. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ gidi ló sọ àmọ́ ṣá o a sì gbọ́dọ̀ ṣe kíákíá náà ni ká fi mẹni tá a bá fi jọba torí pé kò sí àròlé kankan nínú ìdílé ọba tó wàjà. Ah, ah, tá a lè bá fún ọ àrẹ̀mú nǹkan ṣéyìn wọn ṣọkùnrin ni. ìyálòde ńgbòlo ti gbọ́ orí ilẹ̀ yorùbá pé wọ́n ń fi dìndìnrín jọba bẹ́ẹ̀ ni wọ́n bá ṣẹlẹ̀ omi lọ́sọ̀ tó sọ wọ́n sọ pé òmùgọ̀ ni. òmùgọ̀ ni wa náà òmùgọ̀ ni ọ́ wọ́n ṣe máa pè lómùgọ̀ ṣọ́ọ̀rọ̀ pé wọn máa dàpọ̀ ọ̀rọ̀ tó ń sọ ni òmùgọ̀ ni ọ́. ìwọ lòmùgọ̀ ni àbẹ́ mi lòmùgọ̀. òmùgọ̀ ni ọ́ pẹ̀lú ọ̀dà rẹ̀. yálóbe yálóbe wo yálóbe. ebi ah, ah, ah. ní ìṣe ẹ̀ta lọ ń bá sọ̀rọ̀ gan. ọwọ́ àǹjú ọwọ́ àǹjú yorùbá tó ní lójú. àlọ́ kọ́ ẹ má jẹ́ ọmọ gbọ̀ngàn ilé gbàgbọ́ sí i. òtò tó mọ̀ kóró wo àwọn obìnrin ní ká ọmọ ṣe fúlefúle lórí orí ọmọ ṣe fún. ẹ jẹ́ wọ́n ṣàlàyé fún. àṣìpa ọmọ bóbìnrin rẹ̀ jẹ̀ ni ẹgbẹ̀já ṣe sùúrù o ṣẹ́rí ní tá a bá wá síbí káàkọ́ gba kẹ́jùkẹ́jù o. ọ̀rọ̀ yóò sì fàjà ṣé bí kò lè bá a dáadáa lábàjọ́ kò síbi yìí ni tí ẹ gbọ́ ìyálòde ìmọ̀ràn rẹ dà àmọ́ síbẹ̀ náà àrẹ̀mú tó dákọ̀ yìí ah, gbogbo wa la mọ̀ pé àrẹ̀mú ò sí lé àbí bo la fẹ́ wá àrẹ̀mú lọ. yóò mọ̀ dá fún ọ. ẹ mọ gbọ́ ẹ mọ gbọ́ a wà àrẹ̀mú lọ bí ọ wá wà ní yóò sì wà yóò wá gorí àléfà bàbá rẹ̀ tòró òun lọ bá tọ́ sí. ẹ̀yin èèyàn ẹ mọ̀ jẹ́ àmọ́ gbọ̀rọ̀ ibẹ̀ ń gbàgbọ́ ọtí o èmi ò bá ní ká wẹ́lò míì síbẹ̀ gẹ́gẹ́ bí adelé kí yìnyín dàbí ìgbà tá a fi ṣúná dà ń wọbẹ̀ bárẹ̀ mi bá sì dé agorípo bàbá rẹ̀. ìyẹn da. àṣìpa ẹ wo àgbékalẹ̀. àbẹ́mi ti fẹ́ kéèyàn máa ronú nù pé kéèyàn á máa ronú látòrí kò dì. yóò yí owó bẹ́ẹ̀. Mm. kára lè rọra ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ mọ́lẹ̀. Mm-hmm wọ́n ní àwọn méjì kan bẹ́ńtà wọ́n làwọn fẹ́ rí a àwọn lọ́rọ̀ pàtàkì tí wọ́n fẹ́ sọ lórí ìjókòó wa èrò rẹ dájà rí ààrẹ. ẹ wà gbé kalẹ̀ o. Hmm. Ah, káró lè o. ó jàre o. káró lè bàbá. káró lè. káró ni láti ni wa. kí ẹ dúró náà ní sùúrù ṣé bí ẹlẹ́lẹ́yìn lọ́rọ̀ kan pàtàkì tó lè ṣe jókòó láǹfààní ẹ já gbọ́. kúnlé wa káàkiri ni ọlọ́run ló lẹ́mí wa bá ṣe wáyé ṣe wá rí ká má bàa gbà kú oníkúkú ni a ti sáré wá sàfin pé kẹ ẹ ràn wá lọ́wọ́. a kà ní ipa yín kalẹ̀ ń pa. ẹ ẹ sẹ́ẹ̀rì ó kọ́ tèmi ní ọjọ́ ọjọ́ olúkú lóye sẹ́ẹ̀rì tó jọba sí ń lé báyìí ọmọ adìẹ mọ́ dàgbà ni ṣùgbọ́n tí bá ń bẹ ń lé ọmọ adìẹ ò kan ẹnì kejì mi rè ajá. má dàkọ mi o má sọ̀rọ̀ má sọ̀rọ̀ lọ. àtẹ̀kẹ́ ṣé kí n má sọ̀rọ̀ fún wọn ni ẹ má bínú já ẹ ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wo yìí òun lẹ́nì kejì mi mẹ́ta ni a ṣe wá rí bá a ṣe wà yìí ẹ ìkànnù yín olóyè kan láàrin yín ní àyìn àwọn wọn rán wa pé ká lọ lè pa adéòtí àrẹ̀mọ ọba. olóyè náà ló tún kọ́ wa ní ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ pé ká lọ dọ́gbọ́n ká wá àwọn èèyàn kan ká fi ń rọ́pò ara wa ipe àwọn ni wọn pa rẹ mọ. ẹ ẹ wo ni ọ̀kẹ́yìn sí ní ìsìn ẹ gbọ́n ọ̀rọ̀ yìí ò yé mi mọ́ ṣèṣe pé ti ya wèrè. ọ̀rọ̀ tẹ́lẹ̀ ọ̀bà tẹ́lẹ̀ mu tẹ́lẹ̀ ọ̀bà tẹ́lẹ̀ mu mo rò pórí yìí ti dàrú. sórí wọn wá dàrú. ọyẹ ẹ bọ́dé wọ́n náà fi. Ah, ẹni sùúrù ah. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí wọ́n ń sọ mọ́gbọ́ wà. lókòsì ah, ìyálòde eh. ẹ mọ̀ pé o máa gun wọn lẹ́nu eh. ẹ jẹ́ wọn wí dànù wọn ẹ máa wí. <laughs> ṣé kí n sọ ní ìsìn èmi lè jẹ́ ń sọ̀rọ̀. ìwọ nìkan ló ń fẹ́ máa sọ̀rọ̀ ni jẹ́mi ló ń sọ jẹ́ ń sọ tọrọ fún ọ jẹ. Eh, eh, mo jọ hmm? máa sọ. Hmm, sọ. n bẹ́ẹ̀ ni mẹ́ta ni hmm. ẹni kẹta yín kọ́. wọ́n lẹ́ni kẹta yín kọ́. àbí òsì láyé mọ́ ni bí o ṣe wá sí láyé mọ́ sẹ́yìn náà ti kú báyìí ni. ṣé ti kú báyìí ni. kí ni mú ọ èmi ní í ṣe yín èmi ní í ṣe kí ni ìyálòdè rẹ̀ máa ń bọ̀ ẹja kejì o ọgbọ́n àwọn olùlẹ̀ ni o olùlẹ̀ àwọn olùlẹ̀ ni ló pa wọ́n o wọ́n rí i pé wọ́n fẹ́ dájọ́ bò ìlú ìlú ni àwọn kìíní yìí. ọ̀rọ̀ gidi ni lẹ́nu ọ̀rọ̀ gidi wọ́n dáwọ́ lẹ́nu alájọbí lọ́dọ̀ o alájọbí ni ẹ bàbá alájọbí kò é wòran àwọn bàbá kárẹ̀ o kárẹ̀ o kárẹ̀ o. ọmọ adarí o àwọn náà ní rìkèṣe lọ́wọ́ àwọn náà lọ́tẹ̀ àwọn náà ń ṣàbọ̀ sí. ẹ káàbọ̀ bàbá mi ẹ káàtàárọ̀ bó o ní pàdé. pàdé ìlú ọ̀gá làwọn olórí bí wọn bá fẹ́ lójú tìmọ̀ láàfọ̀ àmọ́ àwọn alálẹ̀ ògbà tó wọ̀ wọ́n tó ní mo rí bára kú níyàwó wọ́n ti fọjọ́ lọ́jọ́ lọ ní ìsìn náà. Eh, bàbá mi àwọn owó nu. wọ́n mọ̀ ṣe ìrọ̀lẹ́ sí i. níṣẹ́ ló yẹ kí wọ́n gbà ọ̀gbà kí wọ́n wọ ojú ọ̀gbà. ti wọlé tọ̀ wá. oríire. oríire ńlá ní ẹsẹ̀ kejì. bíi ti bò ó. sọ̀rọ̀ nígbà tá a fa àlọ́ fàbọ̀ dà fún un. lẹ́yìn tá a yanjú ọ̀rọ̀ àwọn olùkọ́ wọ́n bá ní wọ́n lọ jáde. sọ́ọ̀rì bó ire nu. ire ni balẹ̀. bàbá mi ò láì ṣàlàyé kí n ti dílé wa pẹ̀lú ọba jíjẹ àwa ìjọba nù dílé wa kí n tèmi pẹ̀lú adélé jíjẹ. kí n tiẹ̀ pẹ̀lú yòó ebi kọ́ ti jáde lẹ́ni. ẹ mọ̀ ṣe é ọ̀dà bàbá mi ọkàn mi ò torọ́ ọkọ mi àrẹ̀ òun lọ́ba tọ́ sí òun ló sì ń bọ̀ wá sórí ipò bàbá rẹ̀. ọkọ rẹ níbo la mọ̀ tá rẹ̀ mọ̀ òun wà bẹ̀sẹ̀ tá mọ̀ wà kí tá mọ̀ wà rẹ̀ mú kí àrẹ̀ mú àwa rẹ̀ mú. bàbá mi ẹ ẹ mi bọ́kọ mi ni ń wà lọ ńgbà bá sì rí yóò wá yóò wá joyè ilé bàbá rẹ̀ èmi ò jáde ilé kankan o àwa o àìjọba ń lé wa o ẹnìkan kan ò sì lè mú mi ní tipátipá kí n wá jáde ilé. ẹbí hmm. wo fẹ́ jáde ní tiẹ̀ ni. bẹ́ẹ̀ ni bàbá àlà ẹgbàdé fàlàdé. a wà á bá ṣe rárẹ̀ mọ́ mo ṣe mọ́ ọdún lẹ́yìn látó rí ẹ ṣe bàbá mi ẹ ṣe mo dúpẹ́ ẹ̀mí ẹ káàbọ̀. Eh. àrẹ̀mú ń bọ̀ àjọ ìjàdélé òṣìṣẹ́ ni tó lè mú mi sí. òun ṣe mí ọ̀hún gbà mí. fún òjòjì ṣẹlẹ̀ jàgèrè. ẹ̀yin tó láyé ẹ ṣeun lẹ́ jẹ́ ń bọ wá nǹkan tí ó fi sẹ́nu. tọ́ ojú pé bàbá àpò orí inú. bẹ̀rẹ̀ mo yí mo yí bàbá elédùn àmójúpẹ́ o. ẹ ǹlẹ́ bàbá ẹ ǹlẹ́ bàbá. wá gbè mí ìwọ la wá rí o ó sì ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìlú yìí àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. ṣé ò ṣe o. ẹ kọ́mọ́bà sí ni fágbèmí kan la wò tá a fi ní àwa sọ fún un a wòye pé ìdílé kan ní mọ ìjọba nílùú wa yìí ọba tó sì gbéṣẹ yìí kò láròlé tí ọjọba bó bá ṣe pé ìdílé tí ń jọba nílùú yìí pé méjì yàn pé mẹ́ta ni a ti wọnú ilé mi a ti mọ bàtà fi síbẹ̀ àwa wá wò ó pé a fẹ́ kí ìdílé tí ọmọ ìjọba nílùú wa yìí kó pé méjì tàbí mẹ́ta ó wá pọ̀ tán kò jẹ́ mẹ́rin. bó ti jẹ́ nù. ẹ̀gbọ́n mi mo lè ti gbọ́ wípé ìdílé adédàpọ̀ kò ní àròlé tí ó jọra rọ ibo lẹ ti gbọ́. sọnù ni. àwọn ojúlé léyìí. àbí nígbà tí yóò. nbọ ẹ ti gbọ́. ntọ́hún gbangba ni tí gbogbo ayé mọ̀. bẹ́ẹ̀yàn ọ̀bá bá ìtàn nbọ yẹ kẹ́ ẹ bá rọ̀ bá àrọ̀ bá sì ń bá bá àtàn ìdílé mẹ́ta níjọba ìlú wa yìí láti gbà ìwáṣẹ̀ àmọ́ bọ́ ti tó àkókò pé a dàdé báyìí wọ́n jọba pípa ni wọ́n máa para wọn bẹ́ẹ̀ ni pẹ̀dìyẹ tóògùn tóògùn ni wọ́n máa fi bára wọn jà ìdí rẹ̀ rèé kí fáwọn tó sọ pé ìdílé adédàpọ̀ nìkan ló gbọ́dọ̀ máa jọba ìlú yìí láti ìgbà náà wá bíi igba ọdún sẹ́yìn kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ ìlú yìí ń tòrò èyí tí wá jẹ́ tẹ́ ẹ fẹ́ yí ṣèṣe padà. kì í ṣe pé ọ̀dà ọ̀dà. ọ̀rọ̀ tí mo sọ fún wọn nìyí o nígbà tí wọ́n wá sọ́dọ̀ mi láti ìgbà náà wọn ò tún yọjú sọ́dọ̀ mi mọ́ àfìgbà tí mo gbọ́ pé ọmọ ààrẹ fẹ́ jẹ adelé ọba. Hmm. Hmm. ẹgbìnrin ọ̀tẹ̀ ni o bí a ti ń pàkan báyìí òun nìyí ìrú o ó wá dá mi lójú gbangba wípé ikú àìmọ̀dí ni kábíyèsí tó gbéṣẹ kú èmi ò mọ nǹkan kan ṣùgbọ́n ní ọjọ́ kan làwọn ọmọkùnrin méjì kan wọ̀ọ́nú ààfin wa tí wọ́n fẹ́ wá já wa wípé àwọn làwọn pàdé òtí àrẹ̀mọ ọba bí wọ́n ti ń gbẹ́nu lọ́rọ̀ yìí báyìí ìṣe wọn fòṣánlẹ̀ tí wọ́n kú bẹ́ẹ̀ ni mo dẹ̀ mọ̀ wípé. iṣẹ́ ààrẹ ni nítorí òun ló ní ẹ̀wọ̀n ṣe burúkú báyìí lọ́wọ́ wá gbọ́ kí ni ohun tá a fẹ́ ṣe ṣé bá ti ṣe máa wò ní kí ló fi dára. kò sóhun tá a lè ṣe àyàfi tá a bá mọ bí àrẹ̀mú ti padà sínú ìlú yìí. Ah! àrẹ̀mú ṣá hmm. àrẹ̀mú tí ò dápé lọ́wọ́ ara rẹ̀. elédùn àmọ́ fi bẹ̀rẹ̀ ọkọ̀ bínú sí mi. tọ́jú ìyín báyà mi palẹ̀ mọ́ àwọn kankan nílé ni. jájà lọ́jà tí ẹ gbọ́ná ara mi ìrírí olórí ológbò látẹ̀ gbọ́ná ṣé àpè ògùn ni ń gun ààrẹ ni àbí kí ni ń gun gan torí gbogbo ó tójú sú mi díẹ̀. oògùn bíi ti bọ́ ọ ṣé bọ́pọlọ rẹ̀ bá dọ́ta ṣé etí rẹ̀ fọ́ ni so fẹ́ ló mọ̀ pọ́ ọmọ rẹ̀ ní ó jáde lélẹ̀ yìí ohun tó bá sì ti mọ ọmọ rẹ̀ jáde lé bàbá Adélé. àrẹ̀mú wa ń kọ́. àrẹ̀mú lárẹ̀mú wọ́n ti pa àrẹ̀mú dànù ó tuntun bẹ̀rẹ̀ o ìdílé Adédàpọ̀ wọn ò jọba mọ́lẹ̀ yìí wọ́n ti yọ wọ́n lóyè gbogbo wọn pátá látòrí bàbá wọn rẹ́ni débè kankan wọ́n ti yọ gbọ́n. wọn á o gbọ́ná kí láwàá rí ṣèṣì báwọn. sórí nǹkan yẹn kan pé láṣẹ̀ṣì ní ìsìn ó gbéra báyìí báyìí ó gbà fi lọ ó lọ bá wọn pé tọ́ o ìwọ o kí wọ́n má fi Fọláṣadé kó má fi jẹ Adélé o sóòrè mi èmi nìkan mo ń bẹ lọ́wọ́ ìyá mi ẹ̀yin tí mẹ́ta nìyí kó tó di pé kórìí ibù tiẹ̀ wá kó bá ẹ̀mí ó bẹ̀ mí wájú. wá kò tó bá wọn. Fọláṣadé níbo láwọn lọ́tọ̀ ń palẹ̀mọ́ rẹ̀ wáyé. ẹ èmi fẹ́ wá rẹ̀ mọ́ olólùfẹ́ mi lọ ni torí èmi ń tèmi ò ń lè jáde lẹ́kọ̀ọ́. Fọláṣadé kí ni mo ń ṣe ọgàn náà ṣé ìwọ nìkan ni à ń bọ́ ọ sọ ó ṣàní àforí àfọhùn òun wá rẹ̀ mò ń lọ ó fẹ́ kí wọ́n pín oríire kan ìdílé yín ni ẹ wo ààrẹ bó bá kọ ọ bá lòun ò jáde lé èmi ò jẹ́ ń tèmi o èmi ṣáà níyàwó yín báyìí. Ah, Como assim? Um, hmm. o. n um ọba ra ra ra ra ra ra. níwọ tó jẹ́ wípé olójú kòkòrò ni ọ́ ìwọ tó jẹ́ ó bọ́ síbì kan kó o mọ̀ sunkún kọ́ ní kíní sí ọ kó o láì ní tìjú ní ń bá ọjà. gbẹ́dọ̀ rẹ̀ lọ ìyàwó mi lọ́n bá gbà wọn. ìyàwó ẹ dákun bàbá mi tán fún yín yàwó eléyìí ìyàwó léyìí tó jẹ́ wípé kò tí ì sí ebú tí ò tí ì tó náwó àwa ìran apààyàn ni wá bẹ́ẹ̀ ilẹ̀ pàyà mi. ó wá rí wípé ọbásúngẹ̀rẹ̀ kàndílé wa ó wá fẹ́ẹ́ fẹ́ ẹ̀yin bàbá mi ẹ̀ tí ì rí yàwó torí kò jọ. ọ̀dà mo ti ọdọ àrẹ̀mú rẹ tọ́ wá pọ̀ ń lọ nẹ̀sìn ìgbà ó lò dé. bàbá mi ìgbà ń bá tó rárẹ̀ mu ni n tí mọ̀ ìgbà náà ní tòun mọ́ ìgbà tá a wálé padà. nígbà tó o tó rárẹ̀ mu. bẹ́ẹ̀ bàbá mi kò fẹ́ dójú tèmi bàbá rẹ hm, Fọláṣadé ó dà kò sí wàhálà ọmọ mi lọ ojú àgbọn ló dùn ìṣó ní ìṣókè lọ ṣọgbọ́n bọ́ọ̀tì wà nù tí ń fi joyè tán tí ń fi dọ́ba lóyè ó wọ̀ díẹ̀ ẹ mọ̀ palẹ̀ mọ́ ẹrù lọ sáfẹ́ hmm. ṣọgbọ́n yóò tẹ̀lé ọ. ó dà. oníbọ̀ jiyàn lọ ṣọgbọ́n ní ìní káwọn ẹ̀ṣọ́ mi kó ẹ̀rọ tó kù wá. ó dáa náà yóò tẹ̀lé. Eh, wọ́n ní ká sọpẹ́ ká sọpẹ́ ká sọpẹ́ wọ́n ní kọ́mọ ikú sọpẹ́ olóhùn ò ní sọpẹ́ torí òun gbáyé ọ̀fẹ́ òun jẹ́njẹ́ ọ̀fẹ́ wọ́n ní ká sọpẹ́ ká sọpẹ́ ká sọpẹ́ ká sọpẹ́ lọ́wọ́ Elédùmarè ọmọ ẹja lóhùn ò ní sọpẹ́ olóhùn gbáyé rọrùn òun jẹun ọ̀fẹ́ wọ́n wá ní ká sọpẹ́ ká sọpẹ́ ká sọpẹ́ wọ́n ní kọ́mọ èèyàn ó sọpẹ́ ọmọ èèyàn lóhùn ó dùpẹ́ ó ní lóòótọ́ lòún gbáyé rọrùn tóhùn jẹun ọ̀fẹ́ àmọ́ òun ó dùpẹ́ kéwu má bàa wù ú mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ èèyàn aráàlú yìí lórí ìdílé mi ààrẹ gẹ́gẹ́ bí ọba àlú yìí báyìí. ààrẹ adelé ọba kò tí ì ó jẹ́ ti èmi gẹ́gẹ́ bí bàbá ọba mo fẹ́ fàsìkò yìí sọ fún yín wípé ìlú yìí ò ní gba ìgbàkuwà fẹ́nikẹ́ni kò sáyè wà bàjẹ́ kankan ní ìlú yìí ìlú yìí ò ní fàyè gbà wà kíwà kankan àbí wà bàjẹ́ látọwọ́ ẹnikẹ́ni ìlú yìí ò ní túmọ̀ àlórí o. àṣẹ. ìdílé kẹta kankan ò dẹ̀ sí tí ó jọba mọ́ lẹ́yìn ìdílé mi ààrẹ àti ìdílé adédàpọ̀ bó ṣe wà nù bí sì ṣe wà títà yóò fi parẹ́ nù. ẹ mọ rẹ lẹ àrí àpẹ. nínú ìlú yìí a mọ̀ wọ̀ ọ́rú ẹ̀. elédùn mi lókè ìlà òun. tó dàgbà àwọ̀ àgbálẹ̀ àwọ̀ lọ́mọdé àwọ̀ lágbà adé afájú tóbi tí ń ṣàyà gbọ́n ní ẹ̀kún wọ́n ní ó ká ilẹ̀ ẹ̀bọ̀ ni kó yà wá ṣe ẹ̀wọ̀n jàgbà méjì láàmì bẹ́ẹ̀ eruku lálàlá eruku ẹ̀gbọ́n ọba tó jẹ́ ẹ̀. lẹ́rú àtẹ̀yí tọ́jà tẹ̀ló padà dàgbọ́ ọjọ́ hmm, bí ọkọ̀ nípa ẹ̀ láyé ayé wa dọ̀rùn sàlùmí ọ̀. Kaya ba mi? Big, and we won kan mu ọmọ owó èkó lọ sásìn lọfún ẹmu etí tì í lọ sálẹ̀. àdúpẹ́ àdúpẹ́ ẹ ṣeun ìwọ náà mo rọmọ ránṣẹ́. àṣẹ bó bá dọjọ́ ogbó ò ní dààmú. àṣẹ bàbá. ṣùgbọ́n tó pẹ́ èyí mọ̀ sí tó ń ṣe. tó pẹ́ ṣe é pẹ̀lú bàbá. ni níwọ̀ wọ́n níjọba o n tàjọ mú lẹ̀ ní tẹ́mi àti òjò mú lẹ̀ wọ́n ti wà tó fi jáde láyé rẹ̀ àfi tó bá gbà láti jọba o. a fẹ́ràn yín níṣẹ́ ni o ẹ lọ sọ fún akọgun wípé kẹ́ lọ sí ìgbèríko sí ìgbèríko ìletò sí ìletò gbogbo agbègbè ìlú ìpátá gbogbo rẹ̀ ní kẹ́dé kẹ̀lọ́ wá rẹ̀ mú ọmọọba wá sínú ìlú yìí lóòyẹ ni o. omi ọjọ́ méjì péré mo fún yín. Hmm. ó dáná bàbá elédùá ó fún wa rí. àṣẹ. ẹ ẹ gbé ẹ gbé ẹ. ṣe. lọ́mọdé àwò lágbá adé afájì tóbi tí ń ṣàyà gan ní ẹkún. Àjàó wọn gbọ́dọ̀ sí ọmọ ah, ah. nbùrà ń lọ tẹ tamara báyìí. fagbemi àti ìyàgbọ́dọ̀ ìlú màá wọ́n ní kárí ìwá rẹ̀ mọ́ ọmọ bàbá ká ń padà wá sáàrin ìlú àrẹ̀mú ọlọ́wọ́ kò ṣe rere fún wa èmi náà wà á ní dáadáa bẹ́ẹ̀ ṣe ń lọ ní ìsìnkẹ́ tó rìn jìnnà àwọn ọmọdé mi ò gbà yín lọ́nà hmm. èmi fúnra ara mi mú lọ dira báyìí mo kàn yín lára tán. Hmm. bẹ́ẹ̀ ti rí akọgun. àjọ wa ni. o ṣeun o ṣeun o ṣeun ẹ já máa lọ. àrẹ̀mú wá àrẹ̀mú wá sáà òun fẹ́ ti rí àrẹ̀mú. wọ́n ń wá àrẹ̀mú lọ. lọ́wọ́ ìyá yìí ṣé ilẹ̀ ló ń gbà ìyá bò ń ṣeré. ẹ mélòó ni mo ti máa ń sọ fún ọ pé bó o bá ń ṣiṣẹ́ kó o mọ̀ ṣe kánmọ́kánmọ́ tó o sì mọ̀ pé ó sì lo odò lọ́kàn mi gbé o bá gbálẹ̀ yìí tán. ìwọ ìyá àjẹ́ yìí ó ṣàfẹ́ sọ mí lẹ́nu nínú ààfin yìí èmi gùn ní gbà fún àgbàyà. kábíyèsí. ayaba ẹ káàbọ̀. mo wọlé lọ tiẹ. ó dáa. wọn obìnrin kéèyàn ò rí dàrá ńlẹ̀ báyìí kó sì pé nira lòun fara mọ́ orí kùkùn rẹ pọ̀ o mo pé kọ́ ọ fẹ́ mi kọ́ ọkàn fẹ́ mi lásán olóòlè fẹ́ mi ṣé ipò ẹrú tó wá wà ìlọ́wọ́ tẹ ọlọ́run ìwò dídí ayaba àná ẹrú tó ṣekú ni tọba lọ lọ́rọ̀ gbọ́ wọn ò sì bí pọ̀rípọ̀ gbábàbá ńlá kú bàbá rẹ̀ rẹ̀ kọ́ sálọ gbogbo àṣírí rẹ̀ ní tùfàyè ìǹjẹ́ kan mọ̀ pé ọmọ àlè lọ́mọ tó gbé wàfin sọ̀rọ̀ lọ́rọ̀ gbọ́ ni àgóyà o tanu o. èmi yan adé ni o. ah im wọn wọlé bọ. kódà ìgbádùn rẹ pẹtẹ ni ẹ sáfù gbádùn. ìwà hmm. rẹ. mo rí pọ́n gbádùn ara rẹ. ẹ̀dùn èmi lọ́wọ́ ṣe ní ní àyìnlọ́gànjọ́ òru aláàárọ̀ rẹ ń sọ mí wo ìfẹ́ rẹ lọ́kàn mi ní ìtẹ́ lè ṣàlàyé bó ṣe rí ó gbogbo hmm. lọ́kàn mi pọ̀. wá etí méjì ò mọ̀ gbọ́dọ̀ bọ̀ gbọ́ torí ẹ̀ náà ló ti fi ẹmu ránṣẹ́ sí mi látàfin tọrọ mọ̀ pé ẹmu kúndùn ẹ̀. ṣé ń gbà mo wá fún ọ lẹ́mu nísìn sọ́pọ̀ fẹ́ràn rẹ̀ so rẹ́mu tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ògidì ni o hmm. kò sì sírú rẹ̀ méjì lábúlé wa. ìrọ̀lẹ́ kí n sọ ọ̀dọ́ tí ń bẹ̀ ń bẹ̀ fún sórí ń tọ́ fẹ́ kí èmi ẹ̀yọ́ máa ṣe kó lè ṣeé ṣe n ò lè bọ́ ọ lájọṣepọ̀ mọ́ ìyàwó ẹ̀gbọ́n mi ni ọ. Ah, ah, ah, dákun dákun dákun torí ọlọmọsànyàn mébò mọ̀ pé èmi rẹ lájọ ṣe wọléwọ̀de tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí èmi àti ẹ̀gbọ́n rẹ tà sí ti wá fẹ́ra wa ní sùlọ́ka ìyẹn ò nítumọ̀ kankan sórí ẹ̀gbọ́n rẹ bó ṣe ń wọ̀n bí ìbá ṣe pé mo ti kó sí lọ́wọ́ tán kọ́mọ nǹkan kan ṣe bó ṣe ń wọ̀n bẹ́ẹ̀ ni ó ṣe léyìí yóò lòun ò lè ṣe bẹ́ẹ̀ ni ó ṣe tàn yóò lòun ò lè ṣe ṣùgbọ́n wọ ah, ìwọ náà ṣàrùn tí hmm. ṣùgbọ́n sórí kábíyèsí ọ̀rọ̀ rẹ ti sú mi hmm. gbogbo nǹkan tó wà nínú ayé rẹ láyé ó lọ́rọ̀ lù bí ìlú ṣẹṣẹ kìíní kan bí ìlú ṣẹṣẹ kìíní kí tiẹ̀ wojú tèmi rárá rárá dákun ah, kí wàá nìyẹn wá kọ wa sórí oyún tí ń bẹ́nu ebóyún ẹ̀gbọ́n rẹ̀ ni ìwọ àtẹ̀gbọ́n rẹ̀ ẹbẹ́jẹ̀ kan náà ni kí wàá nìyẹn wa. dákun àní ọgbẹ́ mú lẹ́nu ṣẹ́kun jẹ́ ọ̀sẹ̀ kí ni o ṣe àríwá òun ò ṣe nǹkan kan rọ́ máa lọ. èmi ò nífẹ̀ẹ́ sí bó ti ń ṣe yìí o ìwọ náà sì fẹ́ràn rẹ̀ ọmọ ṣe bí. ìwọ ìgbà kan ní irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ òun ṣe irọ́ òun ṣe irọ́. ikú ń jọ gẹ̀dẹ̀ ń rẹ̀ tì í ikú mọ̀ pé ohun tó dùn nípa ni ah, ó mà ṣe o mà ṣe o. bí olórí ìyìnwádé ṣe lo ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ̀ yìí tí mo fi bá ń lájọṣepọ̀ àtìgbà náà ìbànújẹ́ ti kún ọkàn mi inú mi ò dùn títí tẹ ìbímọ èmi ò mọ ohun tó láàfin ṣàdédé ìjọ kan ìkábíyèsí bá wa bá mi. Adékúnlé o Adékúnlé ọmọ Adébímpé Àmọ̀pé mo fẹ́ pè ọ́ lónìí o mo rí bá àkọ́dá ìbà ṣẹ̀dá ìbà rẹ̀ ọ̀nà kákàǹfò tó fi lé mi lẹ́nu tó ní kí n wá pè ọ́ ó nídìí tó fi ní kí n wá pè ọ́ o kò wá jẹ́ mi ni tó bá ṣe pé lóòótọ́ ibi tí mo wà ilé àṣẹ ni wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ làwọn baba ńlá baba mi ń wí níbí wọ́n ti ń wí bẹ́ẹ̀ ni ń jẹ́ kò jẹ́ mi ní òde mi o. ìbà olúbíkin ìbà ọ̀sán ìbíkin ìbà adífá ńlá tó kó foro lẹ̀ wọ́gbòǹgbò olúbíkin ló kọ́ jáwé ọ̀sán ìbíkin ló kọ́ wégbò mo wá forúkọ wọn ìwà adékúnlé ọmọ adébímpé àmọ̀pé yọjú sí mi. Adékúnlé tẹ́tí kó gbóhùn ẹnu mi o etí inú lejò ń lò gbangba ní ti mẹ́ran pípè tí mo pè ọ́ lónìí wọn pè ọ́ fún kú àmọ́ lóòótọ́ ni pé mo pè ọ́ fárùn lójúlójú lọ̀rọ̀ wà wò mí kí n wò ọ́ bí kèrègbè méjì ṣe ń wora wọn lọ́nà odò mo pè ọ́ fárùn mo pè ọ́ fún ẹ̀tẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ló rọ́ mi sí ọ ó ní bí mo ṣe ń bá ọ sọ̀rọ̀ yìí gba àrùn kó mọ́ ọba ọjà kí ẹ̀tẹ̀ kó jà bọ̀ lára tó ń tolúwo tùfẹ́ ìtòjúgbọ̀nà bí tọ́ba kúnnú gbá ẹni tó tú ò lè dààmú. wo ọmọ ọlá tó ń lọ mọ́ ọ lọ. olórí ọ̀hún mà burú o. àrẹ̀mọ́ bàbá ìjọ náà lẹ̀tẹ̀ bò mí bàbá tó lé ètè gbá àwọn dàgbà bàbá fìlú lẹ̀ àtẹ̀mí àtọmọ kan ṣoṣo tí mo ní mọ̀ pé inú igbó lọ́pọ̀ ń gbé ẹnìkan ìkọ́lé ọ̀dẹ tẹ̀ ẹ́ gbòòrò. Hmm. àtijọ́ náà èmi àti pọ̀jù ti dèrò ní mo wá ń tọ́ mò ń rí ń dàgbà ń dàgbà ń dàgbà báwọn ò ṣe bí ṣe kankan tó ń ṣe mú pọ̀ jù wọ́n bá pa lọ́mọ ojú kù ìbànújẹ́ mo ń gbé kiri nígbà Elédùmarè ó ṣe lọ́ba tó ń gbé mi pàdé ìrẹ́ àrẹ̀mú ìpolówó mú ìbànújẹ́ ọkàn mi mú kú ẹkún ọ̀rẹ́ ńlẹ́kún ayọ̀ ọ̀dà padà èmi ò ríra mi pé mo tiẹ̀ lè bá ẹ̀dá kankan kọwọ́ bọnú abọ́ kan náà jẹun mọ́ gbogbo èyí ló dá padà sínú ìgbésí ayé mi. àrẹ̀mú. bàbá. ibì kan bẹ́ẹ̀ tí bàbá máa ń sin ọmọ tó bá nífẹ̀ẹ́ dé tẹ́rù òfin ní ìbà n ò ní sìn ó débẹ̀ n ó sìn ọ kọjá abẹ ni. ẹ ń sìn ní kọjá abẹ. Hmm. ṣé mo dúpẹ́ hmm. ẹ kú àgbà hmm. ẹ pẹ̀lẹ́ bàbá. kí n má sọ fún yín pé ẹ pẹ̀lẹ́ hmm, gbogbo ìtàn tí ẹ ń sọ láti àárọ̀ ìtàn bàbá tó bí mi lọ́mọ ni. ta ni bàbá tó bí ọ lọ́mọ. ọba adédàpọ̀ ni tìlú aburú. adédàpọ̀ adékànbí ìtẹ́goróyè ọmọ àmọ̀kẹ́. baba adédùnmarè. ẹ mọ ti jẹ òkọ rẹwà ẹja gbìyànjú díẹ̀ sí ògbó fún arí ọ bàbá bàbá ẹyẹ já lọ ògbó fún arí ẹ mọ ká rẹ o. bàbá ẹni mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ ni ẹ ah. wá aṣọ ẹwẹ̀ jẹ́. ikú mú akọni lọ àṣà. Ah. ó túmọ̀ sí pàrọ̀ ọmọ ọba ti kú nù. Ah. bóyá ẹranko ní igbó kan àbí ohun burúkú kan ló pa báwọn mm-hmm. ọmọ ọlọ́mọ ọmọ sí o. kí wàá ní ṣíṣe báyìí o. kò sí ṣíṣe kò sáà ṣe kankan ah, káwọ ọba sórí ìtẹ́ ni ah, ọba eh, ọba eh, ta la fìjọba báyìí ta lẹ́rù pa lè fìjọba báyìí. Ah. Oh, ara àwọn ìbéèrè òmùgọ̀ tí mo bí èmi nínú eh. ṣé àwọn àmọ́ owó bá kiri ni ńgbà tá ààrẹ ń bẹ lórí ìjókòó ààrẹ ni. ààrẹ ààrẹ ẹjọ́ ààrẹ. Ah, ah. èmi tí mo wá yín mo mọ̀ pé ibi tẹ́ forí gbogbo ọ̀rọ̀ yìí sọ nìyí ààrẹ ní òjọba ààrẹ ní òjọba ṣẹ́ni gbogbo àpàdé àlùdí ọ̀rọ̀ yìí èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò bá yín lọ́wọ́ sídìí àbòsí ah, ààrẹ òjọba lójú ẹ̀mí mi sọ́jọ́ mọ̀dílé ọlọ́ba hmm. ẹ mọ̀ ṣe bó bá ti ṣe wù yìí lájọ bí ọ̀dà fún gbogbo yín. ìyá lóde ìyálóde èké ni tiẹ̀. kí ló ń pè sí. àbí ẹ mẹ́sì ń gbọ́ o ká jókòó ká jọ fọgbà kínní yẹn ká jọ tún sọ́ńtò. báwo lọ́dọ̀ tí tẹ̀ ń fọ. kí ni. ó lóun ò lọ́wọ́ sí i. ẹ jọ ta ló kù sí ọ̀nà. ẹ gbọ́ o wọ́n ta ló kù. ta ló tún kù tí ọ tẹ̀lé. gbogbo wa náà wọ́n ń bí ẹni tí ó bá fẹ́ tẹ̀lé. ó dà nígbà tá a ti rí pé gbogbo ara fọwọ́ sí ní ìsìn tó bá di ọrún lónìí èmi ààrẹ ọ̀nà kakanfò ọkùnrin takuntakun gbó olóòjé n ó di alábòrò dàbọ̀ mi. kábíyèsí o àdúgbò kábíyèsí o. ọba o. àṣìpa ló kò sí ṣé ò sí tẹ́ ẹ fẹ́ rí mi. <laughs> ò sí nǹkan kan kábíyèsí kẹpẹ kádé ọpẹ lórí kí bàtà ọpẹ lẹ́sẹ̀ káṣẹ ọpẹ lẹ́nu ló kò sí ló mú ọ̀rọ̀ kan wá bá mi ọ̀rọ̀ náà wàá fi lọ́kàn balẹ̀ ó dá lẹ́mí rú gbogbo àlàyé mi tí mo ṣe pátápátá kò sì tọ́wọ́ létí kódà kò fi lọ́kàn balẹ̀ mo wà ní tó rí bẹ́ẹ̀ kọ́kàn rẹ lọ balẹ̀ jẹ́ àdọ́dọ̀ kábíyèsí kí ìwọ náà fi ti ara rẹ kò fi gbọ́ ntí kábíyèsí ó wí àbí. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ wo náà. lukosi ẹnu nìkọlá ti gbọ́ pọ́n. kábíyèsí ẹ̀mí yóò gùn ẹ sọ lẹ́pẹ́ ọ̀rọ̀ ọ̀hún èso ọ̀rọ̀ tó le kan náà ó ti kọ́ ń jà ràgbàràgbà nínú gbáyà mi tẹ́lẹ̀ nígbà tí ẹ̀kọ́ sọ̀rọ̀ nígbà tí a fẹ́ fi adelé tá a fẹ́ fi sórí oyè jẹ́kọ́ sọ̀rọ̀ nígbà tí mo nàǹbẹ̀ fún àṣìpa ó ní kò jẹ́ rí bẹ́ẹ̀ àmọ́ lẹ́nu lọ́lọ́ yìí ẹ tún á tún ọ̀rọ̀ náà sọ ọ̀nà tẹ́ wá tiẹ̀ gbé gbà gbé kalẹ̀ ó lágbára díẹ̀. ẹni ní ìlú wa yóò ìran tí ìran mi ò tún lè jọba mọ́ lẹ́yìn ìran yín àti ìran ọba tó gbéṣẹ̀ à máa wò pé bá a ṣe jọ sọ́kọ̀ yìí máa lọ bá àṣìpa pàṣípà wa ni ẹ kábíyèsí fi ń ṣeré ni pé kí n fọkàn ara mi balẹ̀ pé ọ̀dà kí n kálọ̀ kí n wá lọ sọ́lójú kábíyèsí kí wọ́n jẹ́ kí n mọ̀ pé àwọn fi ń ṣeré ni o. tí tí òfin tí òfin lọ́kàn balẹ̀ ni. Eh, sọ̀rọ̀ tẹ́gbẹ́ àná ẹ̀gọ́ ẹ̀yin méjèèjì kọ́ ẹ̀gọ́ ẹ̀sìn fún wa. àṣẹ ló bá ń kọ́ ọba ìdábàá ẹ wá sọ fún mi ní ìsìn pé kí n mọ káṣẹ tí mo pàjẹ èmi ó dàṣẹ́ ẹ̀sùn fẹ́gbọ́n tuntun ìdílé mi Ààrẹ Ọ̀nà Kakanfò nìkan náà máa jọba lẹ́yìn nílùú àbòrú bẹ́ẹ̀ ni mo sì ti yọ orúkọ kábíyèsí àná kúrò nídìílé lọ́balọ́ba ìran rẹ̀ kankan ò tún jọba lẹ́yìn wọn tó rọ́ dalẹ̀ lú ilé. gbẹ́nu ẹ lọ́wọ́. bí ẹnu rẹ̀ dákẹ́ ààrẹ. ara fún ọ gan-an tó nítọ́bẹ̀ òṣòro mo bèrè ni. wá o ẹni bá màtí wáyé olú ìnàgún ní màtí lọ rẹ o. èmi ti mọ̀ tipẹ́tipẹ́ pé ọ̀dàlẹ̀ pọ́nbélé ni ọ́ ṣé bí ìmọ̀ àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí ni pé ìdílé wa ní ọmọ ìjọba ń kọ̀ọ̀kan àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ara wa dọ́wọ́ rẹ tán ìwọ wa sọ pé báyìí báyìí báyìí báyìí ah ah ṣọ́ra rẹ ṣọ́ra rẹ gidi gan-an kí ìjímẹ̀rẹ̀ rẹ kó sọ́gi gùn kó máa gun bí aládé kí ìjímẹ̀rẹ̀ rẹ kó ṣọ́ra kó má sì yànnà bọ́bá wa lọ gbọ́n wọ́n sọ fún ọ pé ọgbọ́n òpin síbi kan. èmi ìwọ bá wà. ìwọ ni. èmi. ara ìwọ ni. èmi yẹn burú ẹ̀dá abájá. aláṣẹ ti wá bójú. bí ọba lómi inú ru ọkàn òun àgàkú dànù. èmi. ẹ̀rí mi wò bí ràn lọ́lọ́pàá. níwà. kò sí tó ṣe. ẹ gbẹ̀yàn yín jù. kí ló fa bídẹ́nu ayé dùgbàdùgbà tó mi lókè iná ò gbọ́dọ̀ já o ṣíjú wà dé. gbogbo ẹ̀yin ará ìlú aboru. ṣé ká dé adé yìí fún ààrẹ ọ̀nà kakanfò. ẹ dé látòní lọ ààrẹ ọ̀nà kákàǹfò ó ti di ọba ìlú àbòrú o. bẹ́ẹ̀ni. kábíyèsí hmm. o. àṣìpá ìyálóde ah! ó wọ mí lọ ni wọ́n ti kú ò gbọ́dọ̀ kú ah! tabakuta ní ìjọba lé lórí ah, ah, àjàngbìjà wo rí adífáfó rí orí mẹ́nìrọ̀gbọ̀n ọ̀tá ó fojoojúmọ́ kọ́mi náà jogun orí mi jà fún mi orí eku ní jà fún eku àjàngbìtì orí mi jà fún mi orí ẹja ní jà fún ẹja àjàngbìtì orí mi jà fún mi ẹ má gbọ́dọ̀ kú. burúkú leléyìí ah, ah. ààrẹ ò mà gbọ́dọ̀ dádé yìí. tí mo dá sí ìlú wa ọ̀gá o. ọlọ́lá pé báàrẹ ọ̀nà kakanfò ṣe tẹ́rígbadé tán báyìí ní gbogbo ìlú kú mọ́ lórí. bó o ṣe mọ̀. àlá tèmi náà látàn kó o tó wọlé rùn. àdìẹ ìwọ ah, ẹ̀yin lẹ lọọ ṣekú pa dé òtí ọmọọba ah, ah, ẹ̀yin èèyàn mà burú o gbọgbọgbọ ná tá a ràn yín gan. ẹ ṣe bàbá kẹ́ ẹ pẹ́ fún wa ààrẹ ló rán wa ń ṣe yìí òun ló rán wa pé ká lọ rèé pa nígbà tá a ṣiṣẹ́ láàbì fún tán ló bá tún ní kí wọ́n lọ pa èmi náà nítorí pé ó fẹ́ẹ́ fẹ́ àbúrò mi ọmọ làbákẹ́ tí n ò sì gbà fún àwọn ọ̀rẹ́ mi bá ní kí n lọ fara síkò kí n sá kó lù kò pẹ́ ni mo gbọ́ pé àwọn méjèèjì tún kú mo sì mọ̀ pé kò lè ṣe lẹ́yìn rẹ̀. èmi náà ti mọ̀ mo mọ̀ pé iṣẹ́ ọwọ́ ààrẹ ni nígbà tí àwọn ọmọkùnrin méjì tí wọ́n kú sínú ààfin fágbèmí o àbí ẹ̀rí ojú ayé báyìí ó ṣàfẹ́dépò ọba ní dandan. ojú ayé nù ojú ayé nù gbọ́ kí ló wá gbé wọ́ wá kí ló gbé òǹdí wá jẹ́wọ́ ara rẹ̀ gan. nígbà tí mo gbọ́ pé ààrẹ fẹ́ di ọba ìlú wa ni ó tún wá fẹ́ fi àbúrò mi ọmọ làbákẹ́ sí aya tí n ò sì nífẹ̀ẹ́ sí rárá rárá àti wípé ẹ̀rí ọkàn ń jẹ́ mi ẹ̀rí ọkàn ń jẹ́ mi ìdí nìyí tí mo ṣe pinnu láti tú àṣírí ààrẹ fún gbogbo ìlú. bí gbogbo ìrìn àjò ayé mi àti bí mo ṣe ṣe alábàápàdé ààrẹ mo ṣe rí nù. Hmm. <laughs> ifá olókun asọ̀rọ̀ dayọ̀ <laughs> ẹ mọ̀ ṣé mo dúpẹ́ o ẹ mọ̀ ṣé o ah! ẹ ẹ àrẹ̀mú. bàbá tó tọ́jú mi rèé ní gbogbo ìgbà tí mo fọ wà nípò amukun títí ara mi fi yá. bàbá ẹ mọ̀ ṣé o ẹ mọ̀ ṣé o àrẹ̀mú ní ìtọ́ wa dé yìí ààrẹ ò máa gbọ́dọ̀ dádé yìí. kò gbọ́dọ̀ dé kò gbọ́dọ̀ dádé bó ti wùn. ọjọ́ ló sì kọjọ́ mẹ́rin. bàbá eh? ìyálòde eh? ẹ dákun ẹ ṣe lọ́kàn fún mi. bíbó ẹ gbà mí láàyè nìyí kí n fojú kan Fọláṣadé. ta ni jẹ́ báwọn. ọ oh, <laughs> Adélé ni ọmọ ààrẹ. ọ lọ sáàfin kò lè ṣeé ṣe ah, ah, ah, agbára tí ń bẹ lọ́wọ́ ààrẹ kò mà sẹ́ni tó lè kojú rẹ̀ kò sì síba bẹ́ni tó tó gbóná wojú ẹ̀ nínú ìlú yìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni dákun ẹ gbà mí láàyè kí n fojú kan lólùfẹ́ mi. ifá gbèmí ìyálóde ẹ jẹ́ ọ lọ kínní kan báyìí ò ní í ṣe bẹ́ẹ̀ ni. ó dà yọ lọ ṣùgbọ́n má jà rẹ̀ ní ṣagbára o kábàámọ̀ bá wà kẹ́yìn ọ̀rọ̀ wa. èmi ò wo ọjọ́ tí ààrẹ ò ní sí láàfin ọ wà lọ síbẹ̀ bí mo ti fẹ́ lọ ìyàwó mi ẹ ṣe ìjọ mi. ọ̀dà ọ̀dà ọ̀dà. ọ̀rọ̀ tí ẹ ti sú èmi ó ti sú mi gan. mo ṣe kúkú máa wo bọ̀ọ̀nù rọ́bà bíi tiẹ̀ yìí ìrírí níjọ́ ti débi bí o ò sọ̀rọ̀ rí àfi kó o mọ̀ wò wo ọ̀pá èrè. níbo ń gbé fi sí mẹ́ ẹ̀ ń lọ wá nǹkan mi sẹ́ńsẹ̀ mi. Fọláṣadé Fọláṣadé ah mo gbé mo gbé mo gbé fọláṣadé èmi ni àrẹ̀mú fọláṣadé èmi àrẹ̀mú ọkọ rẹ yìn ọmọ ọba mo wí fún ọ pé n ó padà wá mo ti padà fọláṣadé ó dá mi lójú pé ìjìyà fẹ́ gangan ni oúnjẹ tó rí tèmi àmọ́ wá wo lónìí lónìí ìyá rẹ dópin. ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mọ́ kí n bọ́ ṣe yà yín. àyà mi kí n tó ṣe yà yín lẹ iṣẹ́ ọwọ́ bàbá rẹ nù ìwọ ládélé ìlú yìí. adélé. bẹ́ẹ̀ láti gbà wo. bàbá mi ní ìjádélé mo ní òun ò jẹ n sì yarí pé dandan ń wà ọ lọ ah ah ah ah ah bàbá mi báyé jẹ. kò mọ̀ sáyé ẹkún àdúgbò pé o ti padà bọ̀ sípò ṣe ti wá máa lọ. àrẹ̀mú àrẹ̀mú mo lọ bí wọ́n la pèrè yìí tẹ́sí dákú wá bọ́ bẹ́ẹ̀ kí ṣe tèmi mi mọ̀. olólùfẹ́ mi mo mọ̀ pé mi mo ní àmọ́ mo ń padà wá gbàdé mi. ọ̀dọ́ náà ṣùgbọ́n ẹ ti bá wa fẹ́ rí ọ báwo ni ti rí ọ. ìyá lóde mo ọ ṣe rí mi. dákun nígbà tó ń wọlé bọ̀ sí bàbá mi ọ̀rẹ́ ọ. wọn rí mi o. báwo ló ti á jáde báyìí. olólùfẹ́ mi tó ti gbàgbé ni pé àfihàn ẹni gbé dàgbà Àrẹ̀mọ dákun má pọ̀ tó padà wá. Àrẹ̀mọ dákun sàánú mi má pẹ́. Dákun lọ́nà ìfẹ́ rẹ. Bẹ́ẹ̀ ayé àbó yìí rẹ̀. èmi náà kúkú ni bàbá mi bàbá mi ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ń wí fún mi ológìní ti tàjòdè o kí gbogbo eku lé ó para mọ́. ọ̀rọ̀ rẹ̀ yé mi o. bàbá mi bónílé bá dé àlejò bẹ́ẹ̀ parẹ́ ni aládé ti dé bàbá mi ẹ gbadé faládé. aládé ti dé ṣe ń parí balade. a jẹ́ pé tí mò ń gbọ́ pé àrẹ̀mú ti wọnú ìlú yìí òótọ́ ni. gbèsè yìí àrẹ̀mú èwo ṣé bọ́n àrẹ̀mú ti kú àrẹ̀mú tèmi ò kú o kódà kò pẹ́ tó fi àhín lẹ̀ bàbá mi ẹ dákun ẹ kú òlọ́nà ọmọ onílé fẹ́ wọlé. ó dáná. No ń ṣe tán fẹ́ àrẹ̀mú padà sórí ìtẹ́ bàbá rẹ̀ ń sì kúrò láàfin fún ṣé kò ju wa lọ. Ah, kò ju bá wa lọ. tó o bá fẹ́ kó rí bẹ́ẹ̀ nílẹ̀ ọ sọ bí àrẹ̀mú wà fún mi. kémi ó sọ bí àrẹ̀mú wà fún mi. ẹ ṣèlérí fún mi pé bẹ́ẹ̀ bá rárẹ̀ mọ́ ẹ ní ṣe jàǹbá kankan fún bó tilẹ̀ wò ó kéré mọ́. ó dà èmi ààrẹ ọ̀nà kankan fún bàbá rẹ̀ mo ṣèlérí fún ọ lónìí pípẹ́ tí máa ilé fojú kan rẹ̀ mú báyìí èèyàn ní ṣe jàǹbá bó ti wò ó kéré mọ́ fún ọwọ́ mi ò sì ní kàn báyìí àbí. bẹ́ẹ̀ ni bàbá mi kì í ṣe pé èmi fúnra mi mọ bí ààrẹ wà àmọ́ ó pé bí n bá fẹ́ rí òun kí n dọ́dọ̀ ìyálóde. Hmm. ìyálóde. Hmm. ara fún mi náà àsọdàlẹ̀ lórí burúkú obìnrin ìyálóde yìí. ẹ yà sọ́ mi o ẹ yà sọ́ mi. ó lè gbéra báyìí ní ìsìn ilé ìyálóde bẹ́ẹ̀ bá ti débẹ̀ ẹ gbé àtòkú àtàyé rẹ̀ mo fẹ́ fojú kan ní bí ọba ṣe gbé ẹ̀fà bí ọba ṣe fa ẹgbọ́n mi ò dò kẹ́ fojú ọlá rẹ̀ gbólẹ̀. bàbá mi mi fẹ́ ṣe bẹ̀bẹ̀ lérí fún mi pé ní ṣe kọ̀ọ̀kan fẹ́ rẹ̀ mú. n bá rẹ̀ mú ah, ah, mi. ẹ yẹ kọ́ ẹ yẹ kọ́ àwùjọ pọ̀. ìrọ̀lú. Bàbá mi dákú, bàbá mi dákú. Èmi náà ló wá dẹ̀ lọ. Bàbá mi dákú ẹgbàá mi. Mama, mi ṣàánú mi má jọ ṣe kọ́kọ́ fara ẹ̀ mú. èmi ọkùnrin takuntakun bò lóye èmi ẹ bọ̀dà burúkú ju ọba màkè èmi èmi tí mo jáàgùn ṣáàgùn lọ́ọ̀gùn tí mo pàdé olóòjẹ́ ojú méjì ló ló ní ikú bẹ́ńbẹ́ àrùn bẹ́ńbẹ́ òfò bẹ́ńbẹ́ ọlọ́pàá òní yẹ́gẹ̀dẹ̀ ọlọ́pàá òní bá àṣà òun ló bí ẹ̀gbẹ́ àtẹ̀gbẹ́ àtàṣà àti gèdè ìkẹ́kẹ́ òní mú mi lẹ̀ torí ẹrú olúfẹ́ ni wọ́n ṣe èmi lọ́mọ olúfẹ́ gbogbo tí máa ṣe lóde lẹ́yìn àṣegbè ni ẹ̀mí. ìyálóde. mo dé mo jẹ́ ọ. ń bo la rẹ̀ mú wa. ààrẹ mú ọ̀rọ̀ tó ń sọ yé mi o. ìyálóde. mo mọ̀ pé ọmọ ohun tí mò ń wí lára mi tó ṣe kúrò ní ilé ìsìn. fásitì ọmọ ibi tó wà àpọ̀dọ̀ rẹ ní bọ̀. lóde tó o bá lè sọ mi tá lè mú wà fún mi tí n bá padà rí bẹ́ẹ̀. bí ìbá sọ fún kemi lọ́ọ̀ṣẹ̀ fún mi mo bẹ̀rẹ̀ wọ̀ lọ́wọ́ yín kí ni o fẹ́ ṣe pátápátá ọ̀pá mi mo ti pàdé òsì ọmọbadé dàpọ̀ ẹ̀yin jẹ́ pé òjò tí ń ti tú síta báyìí ẹ ti ṣẹlẹ́yà báyìí àti wọn àtàṣípa àti lúkọ̀sì ìmọ̀ràn yín ó ti tú sí gbogbo ayé bẹ́ẹ̀ ni ṣebí ohun sáà ń dùn yìí pé kí ìrùn yín lè fi tọba ẹ pa irọ́. àṣìgbà ah! lúkọ̀sì ìwọ nù yín lọ sọ̀rọ̀ ọ̀rọ̀ rádaràdà báyìí fún obìnrin obìnrin mojú kókókó bí ojú ẹ̀yà yìí. sọ̀rọ̀ rádaràdà ni kì í sọ̀rọ̀ rádaràdà bọ́rọ̀ ti wí gan-an ló wí hùn tó purọ́ ni ah, kò purọ́ mọ́ ṣebí ìwọ fẹ́ gbẹ̀yàn fẹ́ dà wá ni ọlọ́run sì ní rọ́ọ̀nù. ẹ̀yin lẹ wí fún. afẹ́fẹ́ ti fẹ́ gbọ́ ẹ̀yìn. gbẹ̀mí bá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ tẹ̀lé gbàdé. ṣé kò rí bẹ́ẹ̀ ni. mo fẹ́ rìnrìn kọ̀rọ̀kọ̀rọ̀ fèjì balẹ̀ kẹsàn-án. mo ti yé gbogbo èèyàn. mo fẹ́ báyìí mọ̀kànmọ̀kàn báwọn gorí ìtẹ́. ẹ̀yin tẹ́ bá mi tu lè rí. yes yes. ọ̀run àlà. àìwò tí ẹ̀ hàn. bó bá ilé sá máa wá gbọ́dọ̀ sáwọn ọ̀sán. ọba sá ó dọ̀lẹ̀ ah, ah, ni. ìwọ kábíyèsí o kábíyèsí o kábíyèsí o pẹ́ torí kábíyèsí kò pẹ́ láti. O ti sọ fún mi. ó sàní ah, ni bẹ́ẹ̀ ni. gbogbo tí máa ṣe lédè lẹ̀ yìí àṣegbè ni. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni o. èmi tó ṣe pé jíjí tí mo jí mo bẹ́ẹ̀ gúnugún pátí ń jẹ bọ́ lẹ́bọ̀ ayé ló máa ń wá jìbá ni kò ní í hun mi gbogbo tí bá ṣe lóde ilẹ̀ yìí àṣegbè ni mo bá yà àkàrà ní wọ́n gbẹ̀dùn kú èèyàn lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ayé ló máa wọ́n ifá ni ò ní wù mí gbogbo tí bá ṣe lóde ilẹ̀ yìí àṣegbè ni mo bá dẹ̀ tẹ̀lé ibi wọ́n gbé jàkísà lákìtàn ayé ló wù wọ́n èmi kò ní wù mí gbogbo tí bá ṣe lóde ilẹ̀ yìí àṣegbè ni àti èrè kankan ṣáà lẹ́ni ni kò ní dọ̀la èmi ní fìlà jọba lóde rẹ. ọlọ́wọ́ gbà fún mi. ọjọ́ ti pé ọjọ́ ti pé ẹ̀mí àlọ́jọ́ ah, pé ah, èmi náà gbọ́ wọ̀ pọ̀ ti pé. mo lò ah, ọjọ́ ti pé lẹ́kẹ̀ ò gbọdọ̀ bí lóde rẹ gbogbo tí bá ti lóde rẹ yá tẹ̀lé. kí n tó ṣe ìdájọ́ mi ọtún. ọjẹ́ o. ó yá gbàdé. kí n lọ gbàdé. sọ́ọ̀fẹ́ gbàdé. tàlà àbíbọ̀ wá délé lórí àdúrà náà tiẹ̀ dúró náà ẹ gbọ́ o bí ọba kọ́ ìsìjọba mi ikú ni o ọ̀run làlà ẹ tó bá kọ́ ìsìjọba mi yóò forí pé kú ni lónìí náà ni òní ní ìjọba lẹ̀ yìí ẹ kéde káàkiri gbogbo olú yìí wípé mi Ààrẹ Ọ̀nà Kakanfò mo di aláboru tìlú àbò lónìí àṣẹ tí n bá ṣe pàní ọmọ múlẹ̀ bẹ́ẹ̀ ni mo wá fẹ́ kẹ́ ẹ sọ fún tẹ́lú tọmọ ìgbà tó bá ti rí ààrẹ mú kó sọ fún pé kó mọ bọ̀ láàfin mi ní kó wá fẹnu rẹ̀ gbolẹ̀. àjẹbẹ yín bẹ́ẹ̀rì ìyálóde burúkú yìí àti ìyá rẹ̀ inú adé yìí yín bẹ́ẹ̀rì wọn nílùú ògùn lọ́la gẹ́gẹ́ báyìí ní bẹ́ẹ̀rì wọn. ẹ yẹ sọ mi ó yẹ kó àwọn méjì lọ sínú túbú. Ah. ẹ fi ìyálóde àti ìyá mi sílẹ̀. ẹ èmi lẹ̀ ń wá èmi rèé kí lẹ̀ ń wá mi káàkiri àyẹ̀bọ̀ kú ọ́ ẹ́ táǹkù yóò fọ́ tó ní tọ́ bẹ̀ òṣòro. ààrẹ kò ságbára tó lè dojúkọ agbára rẹ agbára rẹ pọ̀ débi pé ẹnìkankan ò lè gbéná wojú ẹ. ifá. Eh? èmi sì mọ kinní kan tó lè ṣẹ́gun rẹ̀ o. ẹ bá mi kí ni nǹkan òun tó lè ṣẹ́gun bí wà àti ààrẹ bẹ́ẹ̀ bá ti ríra yín tẹ́ ẹ fojú rin jù múnú bíi fòró rẹ̀ sọ̀rọ̀ tí ó bínú ṣèṣe tí ó bínú wà tí ó bínú kọ́ bọ̀ lẹ́nu tí ó bínú yóò fara ya tó bá ti bínú tán ó dá mi lójú pé ṣèṣe ṣèṣe ọba hmm. yóò sì wà wò. lẹ́yìn ni kò ní dọ̀la ibi tí mo rọ́bà pa rẹ̀ olórí ibùdó èní lọ́ọ́ lọ́ọ́ fẹ́ àwọn ìjọ́ náà pa mí dákun tó bá pa mí tó lè sun mí jẹ nìyẹn tó bá pa mí lónìí ó ti dáná kí wọn náà kú tó bá dọ̀la àwọn ayé má kó kàn sí. ẹ dákun ẹwọ ẹni tó fẹ́ fi agídí jọba àdúrà yìí ẹ bá mi bí kí lorúkọ agboolé yín nínú ìlú wa yìí. ẹyin ẹyin wo ẹyin àrẹ̀mú mo kọ amọ̀ lápẹẹrẹ o bó ni wọ́n ṣe mọ̀ dé ìtàn bàbá mi sọ̀tọ̀ fún mi kó tó kù nígbà tí kinní wà ní kékeré tó ní gbèrègbèrè káàkiri lógbó ibẹ̀ ni bàbá tèmi ti rí i ní bàbá tèmi mú lọ sọ́dọ̀ bàbá bàbá tèmi àwọn wá tọ́jú ẹ̀ wọ́n sọ ti ní ìbí ọmọ. bẹ́ẹ̀ ni èyí ló wá fa ọ̀rẹ́ tímọ́tímọ́ láàrin òun àti bàbá tèmi táwọn fi rò pé èèyàn ni àṣé kárẹ́ ni bá rìn lásán ló kù ọ̀rẹ́ òtítọ́ kan ò tẹ̀ nínú ẹ wá gbọ́ nígbà tí bàbá tèmi jọba tán ó wá fi kinní burúkú yìí jẹ ààrẹ ọ̀nà kákàǹfò ẹ dákun ṣé oyè ààrẹ ọ̀nà kákàǹfò tó ń bẹ inú àfin ni. <laughs> ìdádó gidigidi ìdádó ni. tẹ́mi ah! tẹ́mi ìwà pẹ̀lú orí búburú ah! lẹ́ni lọ́la yẹn mọ́ lẹ́ni lọ́jọ́ yẹn lọ́jọ́ lẹ́ni àìwá. Ah, ẹ ní sùúrù kò ṣe kò ṣe wù kò ṣe wù ẹ sáà ní sùúrù. ẹ̀gbọ́n talẹ lẹdùn wa ò mú ọ ẹ̀gbọ́n talẹ lẹdùn wa ò mú ọ. mo mọ bẹ́ẹ̀ méje ló mà lẹ́sàn-án. àbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bó ti wú. bára mi mọ̀ rí. elédùnfẹ́ rẹ̀ elédùnfẹ́ rẹ̀ ọ̀rùn mi làwọn máa ṣe wọn. ìbéèrè ìbéèrè elédùnfẹ́ rẹ̀ wọ́n ṣeun elédùnfẹ́ rẹ̀ wọ́n ṣeun. ọpẹ́ fọlọ́ ṣe wá rí i pé àríkọ́ṣe ìjáyé oṣù ni àwọn àgbà gbọ́nràn wọn wọ́n ní alágẹmọ tí ń yọrìn ìkú ń pa abẹ́lẹ̀ ń tàṣí ọ̀pọ̀lọ́ tí ń jẹrẹ ẹ̀ mọ́lẹ̀. orí mi pa orí mi pa. ẹ̀rí pa dúpẹ́ fọlọ́ ọlọ́run ti ṣe ti alọ́pẹ́ àdúpẹ́ hmm. o ṣe wá rí báyìí pé ikú yẹpẹrẹ ní ìpalágbá kábíyèsí àrẹ̀mú orí ìtẹ́ bàbá rẹ tó wà ìwọ lọ́tọ́ sí ìwọ sì ládé yẹ eku àmọ kébi eku. àṣẹ. ẹyẹ àmọ kébi ẹyẹ. àṣẹ. àfòní gbọ́lá ẹ̀wọ̀. àṣẹ. ẹ̀yin ìlú gbogbo ṣé kí n gbé síbẹ̀. ẹni gbadé fún. ẹ ti yọ̀ǹdẹ̀. ayọ̀ǹda. kọ́ lọ síbẹ̀. ọ̀dà. ọ̀dà àbáhùn. ó rèé o. on. ní ọ̀dà pẹ́sà lù mí ẹ̀mọ́ wọ̀ mí sákèsì. èmi sì kọ́ lórí ìjọ. ọ̀bàrà ègún tán ègún tán lórí ó kù sẹ́sẹ̀ adéáfọ́lọ́mọ ajífijígi wojú wọn ní kó rúbọ sáré kó ara rẹ rírú ẹbọ a máa gbé ni àtètè kẹjọ àgbènìyàn ẹwà bánilárùṣẹ ogun àrùṣẹ ogun là bánilẹsẹ ọpẹ ègún ńlá lélẹyìí o Hmm. ègún ni ègún ló ń jà lórí ààrẹ mọ́mọ́ bá. bẹ́ẹ̀ ni. ègún ẹ̀wẹ̀ tá ń gbé gégùn. èèyàn kan ti fi ọba adédàpọ̀ gégùn pé níjọ́ tí ààrẹ mọ́mọ́ rẹ̀ bá ń ṣe nǹkan ayẹyẹ báyìí ọjọ́ náà ni ó lẹ̀. kódà kò ní lo wákàtí méje lórílẹ̀ yìí bẹ́ẹ̀ tààrẹ̀ ò bá jọba ilẹ̀ kan fi ìlú yìí pìtàn gbẹ̀yìn. mo kẹ́ni kí ni ara mi sọ ti ń rùn kí ni. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó rí ọba tó wọ̀ mí sùsùn tó má rẹ̀ mọ́ mi lọ ọba tó ka léyìn ọ̀kan ọba tó dàbànújẹ́ kún bànújẹ́ ayé mi òun náà ò ní nísinmi àfi bó bá tó papòdà ọjọ́ kọjọ́ tàrólé ọmọ rẹ̀ tó bá fẹ́ ṣe nǹkan ìdùnnú ọjọ́ náà ni ó papòdà kò sì ní í sí alágbára kankan tí ó lè yí ìpinnu yìí padà tàbí tí ó pa ègún yìí dà bẹ́ẹ̀ ni èyí mo wí lónìí ó dàṣẹ ó dèpè ìtọ́ ìbalẹ̀ kó tó padà sẹ́nu ó dé ègún èmi mẹ́gẹ́gùn èmi mẹ́rẹ́ ah, ah, ah, ìgbà wọ́n ṣekú pa àrẹ̀mọ mi lèmi náà fọba adédàpọ̀ gígùn ẹ gbà mí ìtara bíi amọ àtìbànújẹ́ tó tó ṣẹlẹ̀ sí mi ni mẹ́gẹ́gùn ọ̀hún ẹ gbà mí yìí. ìyálóde ìyálóde filẹ̀ filẹ̀ filẹ̀ filẹ̀. abẹ́ rígbẹ̀yìn o bó ti rí o ẹgbọ́ talẹ̀ lẹ́dùn ara ẹ̀ lẹ́mú ọ. ẹgbọ́ talẹ̀ lẹ́dùn ara ẹ̀ lẹ́mú ọ. ká máa rántí àní ká máa rántí pẹ́ mi láre ẹ dákun ta ló mọ̀ ńlá mo fẹ́ ká máa rántí fún gbogbo tá à ń bá ṣe láyé ọ́ pẹ̀sán ń bọ̀ mo fẹ́ ká mọ̀ ọ́ ká máa rántí gbọ̀ngbà bá ń gbélé ayé ṣe ọ́ ẹ̀. ẹ̀yin ẹbọra ẹ̀yin àlùjọ̀nú tí ń gbénu afẹ́fẹ́ ẹ̀yin ẹ̀dá aláṣẹ tí ń bẹ lórí òkè ẹ dákun torí ègún ọjọ́ sí tí mo fi lọ́lẹ̀ ni mo ṣe wá ẹ ṣàánú mi gbogbo ègún pátápátá tí mo fi lọ́lẹ̀ lórí òkè yìí lórí àrẹ̀mú ọmọ ọba Adédàpọ̀ ẹ bá ń rẹ kú o ẹ bá ń rẹ kú o ikú òjijì àrùn ẹ bá ń rẹ kú o lórí àrẹ̀mú kíkú ó mọ̀ pa kárùn-ún mọ̀rí fi ṣe nǹkan kan ẹ dákun ẹ dàṣẹ. ṣera mi ẹ dákun ẹ mọ̀ bẹ́ẹ̀ ìtara bíi amọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ń jọ́ àná ṣàánú mi àrẹ̀mú lọ́ọ́ arúgbó bọ́pàá bá fi bọ́ sọnù lọ́wọ́ arúgbó arúgbó yóò yakata ẹ dákun ẹ ṣàánú ẹ dákun àrẹ̀mú nìkan náà mo ẹ̀mú nìkan ó gbọ́ bànújẹ́ ayé mi rẹ́ ẹ̀mú nìkan mo rí ẹ̀mọ́ gbà mú lọ́ọ̀ mi ẹ dákun ẹ ṣàánú mi ẹ̀yìn tó ẹ ṣàánú mi ẹ̀mọ́ gbà mú lọ́ọ̀ mi ẹ dákun ẹ dákun mo bẹ̀rẹ̀ ẹ dákun ẹ ṣàánú mi ẹ dákun. <laughs> ẹ ṣe mo dúpẹ́ o gbogbo ara lálùú yóò dáa fún yín. eku ò mọ̀ ké bí eku ẹyẹ ò mọ̀ ké bí ẹyẹ. <laughs> tó gbogbo wa la rí i pé apẹ́ kó tó jẹun kan kò ní jẹ́ bàjẹ́. àwọn bàbá wa sì bọ̀ wọ́n ní borí bá pẹ́ ńlẹ̀ a máa dire. wọ́n ní níta bá ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kóni lẹ́rù lọ ni mo dúpẹ́ gidigidi fún àtìlẹ́yìn gbogbo yín lórí mi nínú ìlú yìí ẹ̀yin aráàlú aboru ẹ wàá foríjì mi lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí gbogbo wa la mọ̀ pé bàbá mi fi ẹ̀mí ara wọn jìn fúnluwa yìí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ìdílé o tí mo fẹ́ fi yí orúkọ ẹbí tiwa padà sí Adédàpọ̀ Síjòadé. Si So.